wọ́n pè wá pé wọ́n ní wọ́n rí picture láńkó tí wọ́n kọ RIP. wọ́n jẹ̀bi hàn mí lánàá. láńkó ò kú o láńkó wà. wọ́n wò pé ẹni á ló kú rè ó tún rí sífù kọ́ èmi ò kú kàkà o lórí ní mo bí wọ́n ṣe ń ṣe nu ilé òní àṣẹ ti bùkún mi náà ní wọ́n ṣe gbá bí wọ́n ṣe ń ṣe nìyẹn. ibi tán location tí wọ́n gbọ́rùn mi sókè báyìí tí wọ́n rí àgbẹ̀ wọ́n bá mi kun mékọ̀ọ̀pù tẹ́mi díjú pé kí nígbà fi ń nu ojú ní a bá kan RIP nígbà bá wo orú mi ṣùṣù tẹ́ nǹkan RIP kí mo tí ì jẹ́ nù gbà inú ayé náà ó pe náà mọ̀ sí. bí ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ pẹ̀sì hmm. dẹjọ́ tún fúlù. dẹjọ́ tún fúlù kú ní on the first of April I think is twenty twenty two twenty twenty two so first week yẹn ni bàbá wa lọ. tí màá ẹ̀ bì nígbà tẹ́mi kọ́kọ́ dé bíbá yìí láàárọ̀ èmi ni mo ṣílẹ̀kùn mo wá gbálẹ̀ nígbà tí mo wá gbálẹ̀ ní kọ́sọ́mà wa dé nígbà tí kọ́sọ́mà wa dé wá sọ pé òun fẹ́ dànù mo wá ṣàjì ẹ̀ ó wá ọ̀sẹ́pìtì nígbà tó wá ọ̀sẹ́pìtì ó wá sanwó nígbà tó wá sanwó àwọn wá dé wọ́n wá gba iṣẹ́ lọ́wọ́ mi wọ́n wá sọ pé mi lọ bí owó yẹn ràmọ̀là wá mo wá lọ bí owó yẹn ràmọ̀là nígbà tí mo wá ràmọ̀là tí wọ́n ń bọ̀ mo wá wò pé kí n jókòó síbẹ̀ yẹn nígbà tí mo wá jókòó síbẹ̀ mo wá jẹ tọ̀dọ̀ mi kó ń bẹ̀ mo wá gbé tiwọn wá fún wọn. ó jẹ tọ̀dọ̀ tiẹ̀ kó ń ṣe gbogbo tó ó jẹ tó lọ. ooo lèrè kan ní òrùn dọ́kítì kan ní ọ̀dà àtẹ̀lẹ́sẹ̀ náà mo ti dé yìí. ó ti yé mi ọ̀rọ̀ ah, ah. wọ́n fi ọ́ sí fa fọ́ọ̀dù ni eh, eh. wọ́n fi ọ́ sí fa fọ́ọ̀dù lọ́sọ̀ ọ̀rọ̀ tó gùn tó bá mo sì lo bírèkì méjì. mi ìfẹ́ kí kankan ṣẹ́kù nú ẹjọ́ ni. ọ̀fẹ́ mi sì kankan bẹ̀ eh, ọ̀dà nítorí sọ ni wípé ìwọ lọkọ dé ṣọ́ọ̀bù láàárọ̀ yìí ẹ kọ́sọ́mà dé olóhùn ó ṣèèfù o sì sọ iye tí ó san àbí ń gbọ́ sọ iye tí ó san fún ọ̀gá rẹ̀ náà dé mẹ́jọ orí rẹ̀ ó jábọ̀ o ohun tó ń ṣe o orílẹ̀ bọ́lẹ̀ só ti yí ọ ọ̀gá wa gbowó lọ́wọ́ rẹ wọ́n wá mọ́ fún ọ pé kọ́ lọ́dún fira mọ́là ní ìtọ́já sí wípé owó nǹkan tẹ́lẹ̀ fifty fifty náà ló yẹ kó bá dé. gẹ́gẹ́ bíi pé ṣọ́ọ̀bù bàbá lábàbà rẹ̀ ni nígbé yàrá ayé ẹ̀ ló ní ṣọ́ọ̀bù àbí bàbá ẹ̀ lọ ra kílípà sí. ó ṣe báyìí ní sùúrù báyìí yá ṣé o ní wèrè kan ní òròjọ́ wèrè kan ní ọ̀dà àwọn tó rí náà ní ọpọlọ ó sì rí pé ń lè sẹgbẹ́ náà ló ti fẹjọ́ lọ mí ṣọ́ọ̀bù mi wò ó ń gbà wá mú owó tí ọlọ́fin àmàlà ó wá wò pé owó kúkú ti bọ́dọ̀ alámàlà lọ kó kú jẹ tọ̀dọ̀ rẹ kó mbẹ kí ló lè ń bẹ̀ congratulations sir. àkóríire náà yes sir. àkóríire náà. bó ni ọmọ rẹ bímọ àbí. bí ìlú ṣe rí náà ni sir. ẹ ló ń kí mi fún. bẹ́ẹ̀ ni sir. <laughs> ẹ̀yin ló kàn sir ẹ̀yin ló kàn. ìwọ ni ọkàn nígbà wọn ṣe filẹ̀ mi ló kàn jáde wọn hàn fún gbogbo wa ah, fìlà tí òṣèdè lọ bí òkú ẹ̀yin òṣèdè filẹ̀ mi ló kàn lọ bí òkú afáwọn ní ṣe wá sí kẹ́mọ́ mi tá a sì bẹ́tò dé àkúmẹ́ni ikú náà kàn báyìí wò sí lè fi lọ èmi lọ́kàn. tí ó pè wọ́n lọ́wọ́ kàn bí. fúnra ẹ̀ lọ́ bá ara ẹ̀ lẹ́ẹ̀lẹ́kú lọ ọlọ́mọdé pọ̀ kàn wá ètò kàn wá iná àdúpẹ́ lọ ọlọ́run gbogbo bí lu ṣe ń lọ yìí ọlọ́run inú mi kàn ń dùn ni inú mi ń dùn. torí ìjọba yẹn dùn. ìjọba gidi ìjọba tí yóò ṣe irú ẹ̀ a lè irú ẹ̀ mọ̀ láyé tí nàìjíríà parẹ́. níjọba bàbá Tinubu. ah ṣé bí ṣe ń lọ yóò tẹ́wọ̀ lọ́rùn ni. àìní bẹ̀rù ọlọ́run ní ṣe àwọn tí wọ́n ń darí wa. kó bá jẹ́ pé èèyàn máa tún ayé wá wípé ṣé ọkọ rẹ ń tó tàn fẹ́ ń tàn tàn fẹ́ láyé tuntun míì tó ń bọ̀ kí lẹ́ sọ. mo bọ yẹ kí ṣùgbọ́n kọ mi. màá tún tún fẹ́. <laughs> máa tuntun bẹ́ẹ̀. ẹni tó ń yàn ìwọ ìṣòwò tó wà ìwọ ló fẹ́ da <laughs> èwe ń jẹ́ èèbò ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. ìwé ń jẹ́ egbò ń jẹ́ àwọn tọ́lọ́run fi ránṣì wá síbẹ̀ lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. ẹ wá wà wọn tọ́lọ́run fi àṣírí ìwé àtẹ̀gbòlé lọ́wọ́ oea herbs and shrubs spices ni wọ́n ń jẹ́ iléeṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn bílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ̀rìn ayọ̀ dúpẹ́ báyìí o oea herbs and shrub spices ni yóò fi wí àtẹ̀gùn ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer ìtọ̀ ṣúgà diabetes hepatitis àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke ah! obìnrin tí ń sunkún lórí àìrọ́mọ bí lójú ẹnu ọ̀rọ̀ rẹ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ dùn oea absent shrub spices olú ilé iṣẹ́ wa wà níjẹ̀bú òde ìpínlẹ̀ ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé ẹ máa pe zero nine one five five zero four nine one one six nine oea herbs and shrub spices. Ah! ọlọ́run ló ń fún wa ṣe. sẹ́rẹ́ ni wọ́n pé ṣoníyì fúnkòso ìràwọ̀ gàgà ní ṣoníyì oṣù èdùmàrè adúpẹ́ tó fi àwọn ọmọ adarí oorun ṣe oníyì wa tó fi wọ́n kẹwàá gẹ̀wá bí èyí torí pé ẹ̀yin lè yan wa àwa lè yan yín bẹ́ẹ̀ yàn bá jẹ́ tẹni kì í wètò ẹni ọlákúnlé fásùgbà ló kọ mi ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ èdè tó rodo èdè pọ́nmi èdè múmi èdè wọ́ṣọ èdè gẹ́fìlẹ̀ èdè gẹ́ngẹ́jẹdé elédè yúdẹ́dẹ́dẹ́ elédè tí fèwé yọ̀tọ̀ mímí kọ́ ọlọ́run ọba ni lónìí ẹ tún gbọ́ fún gbáfúngbè torí yóò tún dùn yungbanyungba tómi alágbàmọ́nàka ìyàtọ̀yàtọ̀ mẹrẹgẹdẹ délẹ̀délẹ̀ lórí ètò yìí níbi tẹ́ẹ̀tì máa pàdé gbajúgbajà òṣèré orí ìtàgé òṣèré tíátà tẹ́ ẹ máa ń jẹ̀gbálálà jẹ̀gbáládùn ní gbogbo ìgbà lórí tẹlifíṣàn yín lórí fóònù yín tàbí lórí kọ̀ǹpútà sí ni lanko ọmọọba Dubai. ẹ tún wá ka mẹ́lẹ̀. bó ti yẹ fẹ́ mọ́ fẹ́ ká fi princess sí. princess gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ má bàa yọ jọ princess gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. ilé lanko ọmọọba Dubai la wà lónìí ẹ bá ń kí àwọn olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi TV. ẹ̀yin èèyàn mi àtún ti padà sórí Yorùbá Gidi TV ṣe rí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n bá bẹ́ẹ̀ ní location mm. tí wọ́n yà ọ́n bẹ̀ mm. wọ́n tún ṣú ẹ̀ ṣú ẹ̀ pé ń bo ní kíní ìforípamọ́ sí i ní ẹ bá dé bí o àìsàn fún mi ní ẹ bá dé bí o ṣùgbọ́n àdúgbò lọ́lọ́pẹ́ bá wa láyọ̀ mo kí gbogbo ẹ̀yin èèyàn mi lórí Yorùbá Gidi TV mo sì tún dúpẹ́ mo tún dúpẹ́ pé ògùn torí náà bá dúpẹ́ àná ẹ̀ à ń tọrọ míì ni a rí mi gbà gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó sí wa ní first interview wa. Uh, I thank everyone of you so much. Ọlọ́run abamidó tì yín. Àpò oníkálukú yín ò ní gbé. Àmín àmín. Ẹ̀yin tó sì mú kẹrẹ fún wa ń gbà náà tọ́lọ́run ò sí ń gbà náà mo mọ̀ pé Ọlọ́run ti ṣe báyìí. Mm, mm, Ọlọ́run ti ṣe báyìí. Àmín náà ní mo ní mo láyọ̀ láti ní lórí ètò pẹ̀lú mi ẹ̀yin lẹ lá ṣúgà kí lẹ lá lónìí. oyin mo máa lá nǹkan ẹgbẹ́ ìnáwó nǹkan lá mo lá oyin láti rí yín lónìí èké èmi náà lá ṣúgà láti rí yín o inú mi dùn láti wà ń o. olúwa ṣeun. nígbà mo gbọ́ bàbá àgbà lẹ́nu géètì mo ń wò pé àṣà àjẹyàn lówó àbí tátúrè mo bá rí pé ọmọ fàṣùgbà náà tún. a sì kú ìlú yìí a ti sọ̀rọ̀ níjò ní ìta pàdé a sọ̀rọ̀ nípa eré tíátà nípasẹ̀ tíátà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká tó bọ̀rọ̀ débẹ̀ wọn ká tó bọ̀rọ̀ débi documentary nípa ìgbésí ayé tí ń gan mm-hmm. ẹ̀jẹ̀ àkọ́kọ́ gbé e láti ìlú tá a wà yìí congratulations sir. àkóríire náà yes sir. àkóríire náà. Eh, ìgbó ni. ọmọ rẹ bímọ àbí. bí ìlú ṣe rí náà ni sir. ẹ ló ń kí mi fún. bẹ́ẹ̀ ni sir. <laughs> ẹ̀yin ló kàn sir ẹ̀yin ló kàn. ìwọ ni ọkàn ìwọ ni ọkàn <laughs> mọ́sọ́ngbà náà bí eré bí eré ni nígbà wọ́n ṣe filẹ̀ mi ló kàn jáde wọ́n há fún gbogbo wa ah, fìlà tí yóò ṣe dé lọ bí òkú ẹ̀yin yóò filẹ̀ mi ló kàn lọ bí òkú afáwọn ní ṣe wá sí kẹ́mọ́ débi tọ́ mi tá a sì bẹ́tò dé àkúmẹ́ni ikú náà kan báyìí wò sí lè fi lọ èmi lọ́kàn. tí ó pè wọ́n lọ́wọ́ kàn bí. fúnra ẹ̀ lọ́ bá lẹ́ fúnra ẹ̀ lẹ́ lè kú lọ ọlọ́mọdé kó kàn wá. ìtò kàn wá iná àdúpẹ́ lọ lọ́hùn àdúpẹ́ mm. gbogbo bí lu ṣe ń lọ yìí ọlọ́hùn inú mi kàn ń dùn ni. Hmm. inú mi ń dùn. torí ìjọba yẹn dùn. ìjọba gidi. ìjọba tí yóò ṣerú ẹ̀. Hmm, a lè rú ẹ̀ mọ̀ láyé tí Nàìjíríà ìparẹ́. níjọba bàbá Tinubu ah best president wa tá a ní njọ àti yan president láti 1960 tá a ti gbòmìnira best president rèé. Ah, lọ́nà wo. Ah, ṣé bí ṣe lọ yóò tẹ́wọ̀ lọ́rùn ni jọ̀ọ́ má bínú yóò lọ rẹ́kẹ̀tì wá kí ọ ń lébẹ̀. ẹ o ti ń scarce e, epo wọn sà one thousand two fifty per litre. ní báyìí mm. kọ́rẹ́ kan wá pè ọ́ ní ìsìn pé mr kúnlé bó o ní bó ló wá máa bọ̀ ládùúgbò mi wá ṣe fàájì o ní mo ju bí àgò méjì o ó rè po twenty thousand lọ mo bí àgò méjì wọ́n èyí tọ́tí lé yìí. twenty litre ti lọ. twenty thousand o. twenty thousand plus. ẹ ní owó twenty twenty litre àbí. i hmm. president wa yìí ìrìn ajẹ́rìí Jèhófà ń ta mọ́. kí ló dé ajẹ́rìí jehova tí ó rìn láti gbogbo ilé ẹ̀ tí wọ́n máa fi rìn gbogbo sí ìdíkiri ẹ̀ ló gbé báàgì dání. ẹ̀ ńgbà tí wọn ò róúnjẹ jẹ etí ò lóúnjẹ inú máa ń rìn kiri àdúgbò wọn kà kújọ kò lé ẹ e. ìwọ àti ìyàwó ẹ nísìn ẹ ra àti bára yé sọ̀rọ̀ yìí tọkọ ti jáde fò ní ẹgbẹlẹ ẹsẹ gbá kò sí yùn mọ́ kò sí jẹ ọkọ àti ìyàwó mọ́ kódà ọkọ ọrùn ò sí àwọn obìnrin mọ́. Ah, kí ló observation yìí ń pa tìyàn. ẹyin ọkọ ayé gan ló jẹjẹ. Hmm. débi pa àgbèso lọ fún ọkọ rẹ létí òkú rẹ létí ẹgbẹ́ mọ̀ pé à ń lọ fún ẹgbẹ́ ní èso àbá ń lọ kó Eh, ara pẹnápù ara ọsàn ara gbára kóónù igbá gan ní ìsìn bíi seven thousand ni. ọkọ ayégun ìjẹun. àwọn èrè tó gbé fún gan nù mí wọn ò rò pé méjì ó gbọ́ bàbá. àgbọ̀yé bàbá. àwọn èèyàn jẹun ojú oorun mọ́ mo ti gbọ́ ọgbẹ́ ní ìsìn pé yẹn jẹun lójú oorun oúnjẹ ojú oorun bo ló ti rí àjẹ tí yóò fún ọ lóúnjẹ lójú oorun gáàsì wọn ti tán. ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n náà torí a ṣe ń dábì fún wòlíì kan lẹ́nu àìpẹ́ yìí hmm. wòlíì ọ̀hún sọ pé ká má parọ́ tanra jẹ wòlíì àtàmọ́tàsé wípé bẹ́ẹ̀ bá fún yàn ló ń jẹ ní ojú oorun hmm. wípé ní kíchìn ibì kan wà tí wọ́n ti kọ́kọ́ sè lójú ayé. wọ́n kọ́ sè ná. ṣé lóòótọ́ ni. wọ́n ó sè ná ní wọ́n bá ti sè sínú ọ̀bẹ rẹ̀ níwọ̀nba wọ́n wà pé ó kó tọ̀hún sí i wọ́n wà pa á láṣẹ pé dandan ó gbọ́dọ̀ jẹ oúnjẹ yẹn wà gbéra lọ bóun lójú oorun gbà náà lórí tí ọmọ jẹun látòjú oorun ẹni tí ń sùn ti ń jẹun ìjẹkújẹ sì máa pa ẹlòmíì bí ẹ bá ti fẹ́ràn ìjẹkújẹ náà yóò jẹun ojú oorun ọmọ tí yóò tètè rìn tó bá pẹ́ kó tó rìn ẹ má fura sí irú ọmọ bẹ́ẹ̀ nígbà ọba dàgbà náà tó bá dẹni tí ń mari irú wọn ní jáde ńlé ní six tí wọn wọlé ní twelve. ìrìn mẹ́rin sí ègbò. òun rìn papọ̀ ni wọ́n rìn gbogbo ẹ̀ papọ̀. láńkù ọmọ bá Dubai. Mm ẹnìkan olórin kan kọrin ó ní ìyàwó méjì ó dá ìyàwó méjì ló dá kí lọ lọ́hùn ọba sọ nípa rẹ̀ ẹ̀sùn mọ́ bí ẹ̀ wá gbọ́. ìyàwó mélòó ní sà. ṣé tọ̀dọ̀ mi. ẹ tọ̀dọ̀ tí. wọ́n ṣe díẹ̀ o olórí ibú ní fẹ́yàwó kan. ẹ̀mí ni ẹ̀. èèyàn ti fẹ́yàwó ẹyọ kan èèyàn <laughs> ti fẹ́yàwó kan bí àwọn fẹ́yàwó kan kò ní làákàyè ni kákọ́ ti bi wèrè orí obìnrin mu ló hmm. bá fẹ́yàwó kan rachel tí rachel la fọ́ la wàhálà la wàhálà la wàhálà la apatẹ́sàn ní ọ̀pọ̀ ṣùgbọ́n tó bá ti ní rachel tó ní rashida tó ní fatima tí fọ́sánà ń bẹ́ẹ̀ bì kan ìjọ rachel bá ti lórí ìwọ̀n yìí ọgbà lè rashida lọ bí rashida bá láyé òun fẹ́ bàjẹ́ ọgbọ̀dọ̀ fatima ìjọba tí màá bá jàjàrí ẹ tó ń wò pé wèrè tó ń wòrí láti bí oṣù kan òun ọmọ kẹ ọ ni yorùbá ṣe ní àfẹlẹ kọkọ làfẹlẹ rúbà síà. àfẹlẹ kọọkọ làfẹlẹ rúbà síà. irú ìyàwó tó wà nínú ilé tèmi nìsín bíbí ìṣètò yìí kọ́ wa ló ń kọ́ mẹ́lẹ̀ ìyàwó ní ọ̀lọ́ ṣe lọ́ọ̀dẹ̀ ibi tí ń lọ. wọ́n wà máa gbé báàfù fún jọ́n bá ní pati pé ìyàwó tòró ló kéré jù ẹ lọ́ọ́ pọn mi. <laughs> ètò fi dúró dúró yà lé ń bí ìyẹn làfẹlẹ kọ́kọ́ láfẹlẹ rúbàṣíà hmm. yorùbá ló sọ bẹ́ẹ̀ ìyẹn ẹyọ kan o rísì hmm. téèyàn tún gbọ́dọ̀ fẹ́yàwó kan rèé pẹ̀lú hmm. èjì àwa yìí àwọn bàbá kan bẹ nílùú nísìn gbogbo àwọn tí mo bí ti dàgbà wọ́n ti dàgbà wọ́n ti dàgbà wọ́n ti dàgbà mo ló mọ ọmọ òun kà kú wà láàyè rẹ̀ mélòó mo rí inú wọn ìtọ́jọ́kùnrin àkọ́bí bóyá àti ríra ní ìsìn bóyá ọdún kẹrin rèébí karùn-ún àwọn ọmọ ìwọ́dọ̀ mi ò ìyàwó ẹ̀ ń wá o tí ń bá láwọn kéékèèké tí mo ní lọ́wọ́ yìí èyí tó kéré jù ní ọmọ mi nù lé mọ̀ ń lọ mú fóònù lókè ó tí ìdìbí téèyàn ti gbogbo ayé ẹ̀ ṣiṣẹ́ náà láyé tó sì ná gbogbo ọmọ lọ léèwé gbogbo ọmọ sì kóra wọn wọ́n sì gbàgbé òyìnbó lọ wọ́n sì bímọ bẹ̀ wọ́n sì sọ fún ìyá wọn pé mọ́ bọ̀ bá a tọ́mọ mọ́ bọ̀ bá a tọ́mọ bàbá wà nílé bí àwọn bá tún sọ fún wọn wípé ẹ wo dáàdi nìkan ló máa ẹ wo ẹbí dáàdi ilẹ̀ wọn á fèsì ti tara wọn jáde bàbá máa yọjú lórí òkè. wọn gbọmọdọ fún bàbá. ẹ wọn gbọmọ ọdọ wọn máa gbá ìké mọ bàbá lórí gbogbo bá ti dé bàbá ò lè dìde tọmọ yóò pọ̀ mọ́ ọ̀dọ̀ kò ní dá lóhùn bàbá bá tún tọ̀ orí ibi ó lòkò sí ẹni ìwọ lòṣì á máa fọ́ gún bàbá mú òun ló sì ṣiṣẹ́ táwọn ò bá láwọn akéékèèké wọ̀nyí lọ́dọ̀ ìyá ọ̀jẹ̀lú ẹ̀ hmm wọn àmọ́ ìgun orí ẹ̀ lásán ẹ̀ dádì welcome lásán ó ní tí ń ṣe inú ìgbésí ayé ẹ̀dá o kọ́lọ́ ń ṣàánú wa ni kọ́lọ́ mọ́jà àbọ̀wọ́ bẹ́ẹ̀ lẹ́lòmíì ń fẹ́ yọkan tọ́lọ́run sì ń tonú léyìn fún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí tó ṣe tó work for Mr Haley má work for Mr B. ẹ nítorí wípé gbogbo nǹkan yẹn yàtọ̀ síra hmm. bá a ti ń sọ yìí náà ẹnìkan lòun kírísítẹ́nì ẹnìkan lòun mùsùlùmù bẹ́ẹ̀ lẹ́nìkan lòun babaláwo lòun bẹ́ẹ̀ lára ẹni tí yóò ṣe kankan nu gbogbo ẹ̀ hmm. tó sì ṣe gbogbo ohun tí Ọlọ́run ní ká ṣe láyé bẹ́ẹ̀ lẹ lè sà sí ìṣẹ̀dá mi kọ́ràn kò sí lóògùn kì í sì kírun orí ẹ̀ lè ní kò sí lọ mọ́sálásí rí kò lọ ṣọ́ọ̀ṣì rí orí ẹ̀ lè ní orí ẹ̀ lè ok lèyí <laughs> àkàndá èèyàn ni bá a ti dá ni ṣùkọ́ lọ́sàn mi yẹn ni a gbọ́dọ̀ tẹnu bọ̀rọ̀ ọ̀rọ̀ ayé tábà tẹnu bọ̀rọ̀ ọ̀nú ayé a rọ̀rọ̀ sọ mẹ́ o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni láńkó Dubai la mọ̀ tá a máa wò nù fíìmù ẹ̀yin tí mò ń wò yìí kí ló kọ ọtí gan. ṣé wọ́n sọ mí gangan. ẹ̀ ẹ̀ sọ yín gan. orúkọ tí wọ́n sọ mí mm. tí mo mọ̀ sọ mm. ma pé èmi ò sí tẹ̀gbọ́n ju bá kan pè yín. èmi ò sí bí ikú mọ bí wọ́n ṣe ń jẹ́ kúnlé ní ìsìn náà wọ́n padà sọ fún ẹni pé. àwẹ̀. <laughs> kúnlé ló kọ ẹ o. olùrẹ̀ sí àgírí. wọ́n sọ mí ní Muhammad Qasim adéọlá ọmọ ṣúrẹ̀mí nílùú abẹ́òkúta. nam. nam ò sínú ọkọ mi àwọn àfààní máa ń ṣe náà mọ̀. mo túmọ̀ sí pé àfààní nù. àfààní mo kéwù náà máa ní. káì. àìlà àìlà. ẹ máa yí àbẹ sí wa yìí. Ah, mọ̀jà sọ̀rọ̀ lọ bẹ̀ o ní lè jókòó mú ọmọdé mo lè kà tó sì máa ń sú ara. a pàpà débẹ̀ ní sú ara. Eh, nígbà máa rẹ̀ ní sí. lọ́gbọ̀n àbí mọ̀ kéwù mú gan wọn ni. ẹ̀mí ni ẹ̀. nígbà wọn bẹ náà wọn bẹ nígbà náà mo mọ̀ pé gbogbo ìgbà tí wá yẹn ẹgbọ́ mọ lọ skul ó bá ti dé mọ lọ lè kéwù ni àwa kéwù kéwù kéwù kéwù kéwù débi kan bèbè àléfì tó ní wọ́sẹ̀ ní lókè ní jẹ́ yíya àhìn hun ah, ah. àléfì tó ní wọ́sẹ̀ ní nílẹ̀ ní jẹ́ bá bá bí bun ah, bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí bo. wọn kéwù yẹn dé àwọn stage kan gbégbé wọn bá tiẹ̀ jẹ wọn dá tiẹ̀ rú. eléyìí kéwù eléyìí sọ ìjìnà kéwù gangan o. kéwù tí mo kéde bíi pé mo sọ alukurani mo kọ́kọ́ sẹ wà mo pẹ diẹ kí n pa àyàn làbá wa kú. fẹ́ẹ̀kì ni kéwù tẹ. kéwù tẹ yẹn ṣe tán tí mo dìdí ra wàhálà wọn náà kéwù débi tó ra wàhálà lọ lórí. <laughs> méje ń rà. sẹ́yìn máa kéwù kọ́ máa ra wàhálà ẹ̀mí di mi ò rà. ọmọ apátẹ́kùn ti ń pariwo wàhálà wàhálà wàhálà wàhálà olómọ bí dọ́ba kéwúdé ni ó kéwúdé stéèjì pé ó ra wàhálà ó tún wá ṣe rẹ́kọ̀dù ẹ̀. káyì wàhálà wàhálà bàbá pé ọlọ́mọ ìjà rí wa ẹ̀ẹ́dá ló ní tó kéwú tí ò ra wàhálà. bọ́tọ̀ ọlọ́mọ ìjà rí wa lásán. òun ni wọ́n máa ń hun kéwú sí tí wọ́n fi kíní bíi bẹ́sù onígi wàhálà ni à ń pè é. ọlọ́mọ ìjà rí <laughs> Ah, ṣe bí tó bá làwọn gbà. kọ́dà mo gbé e lọ ilé oní ọlọ́mọdé arógun wàhálà ò kéwú nù gómìnà ọlọ́mọdé arógun àfọwọ́fà owó mm. ní gbẹ́kẹ̀ǹga sílé nù. dọ̀rọ̀ ní ìfà. ọlọ́mọdé arógun àsáré pè ó ní tajà ní ogóṣù lò. ó lè gbẹ́kẹ̀ǹga lé kí wọ́n sì rogun àfọwọ́fà tí ò ní fọwọ́fà yóò máa wáìnì ẹ̀ ni yóò máa wáìnì ẹ̀ ni àfọwọ́ wáìnì. ọlọ́mọdé arógun àkùhábá ò ní kọ́lé ni. Mm àwọn kò kó wá bá. àwọn bàbá ti kọ́lé tó fi lé rẹ́ǹtì ṣé wọ́n ní kó wá bẹ́ẹ̀. wọn kò wá bá náà. ayé ò ní rí jẹ mọ́ sí kì. ẹ ayé ò ní rí dókítà ló máa rí. àbí nọ́ọ̀sì wọn á fi òwúra báyìí yóò tutù wọn ti abẹ́rẹ́ bàbá yìí. owó ní spirit. yorùbá burú gan ọ̀dọ̀ yorùbá mo ti rí pé kẹ́ jí mọ́tò yẹn bí kẹ́ gbé jíìpù bí irú jíìpù kámẹ́rámà ẹ̀ kọ́lá bíi two fifty million kan á jí gbé lọ wèrè ó sì wá sí ilé ẹ̀ pé wọ́n gbé mọ́tò bọ̀dá kí ló kọ ẹ lọ um, ọ̀rẹ́ wa ọmọ kan ni o ó ṣẹlẹ̀ sólúgbọ̀n ó ṣẹlẹ̀ sáròsà sáà méjèèjì yẹn ló jíìpù two fifty yorùbá yorùbá mo ti rí pé wọ́n mọ̀ pọn ọmọ àkókò lọ báyìí ẹ ti ní ah how are you baby ìyá ni ó ní sa kókó ọmọ oṣù kan ṣe sa lẹ́yìn ẹ̀ ó sì gbé lọ lé ẹ wo nǹkan ṣe wá lu ẹ. ó ń dáhùn ni. ọmọ ẹ ó ní sà ìkókó ní sà. ó ní yẹ sà. ìkókó. ó ń ṣe yẹ sà. bó bá gbin lágbin jù gan ẹnìjọ́ wọn ń gbé ìṣúná lé mi mẹ́gbẹ́ lọ lé yé mi. ní nǹkan nù ètò ètò lètò wa dá sí ọlọ́run ọlọ́run Yorùbá Gidi TV Yorùbá Gidi TV Yorùbá original TV a gbọ́dọ̀ sọ yorùbá sílẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a sì ń bọ̀ lórí àṣà. nígbà fi sọ wípé olórí ibú àkọ́bí náà fi ń ṣọ́ọ̀ṣì àjọ òkú bàbá ẹ̀ nù àkọ́bí tí yóò bá rí ṣe. ẹ má jẹ́ yọnu sí àyè o. ẹ lọ last month náà ni ó pè mọ̀ pé yẹn dé láti abroad ni. ok. mọ̀ pé first month eh, kó tó bá wọnú àkọ́bí já sọ̀rọ̀ ayé gangan kó tó rà àkọ́bí tó ṣoríire ó rìn hmm. àkọ́bí èfi bẹ́ẹ̀ mẹ́kẹ̀ẹ́ bíi last born àbí fourth born ni màmá àkọ́bí lọ lú òyìnbó olórí ibú àkọ́bí ni ẹ fi ń ṣọ́ṣẹ́ àìdó òkú last born ni ó dé àbí fourth born òun máa dé òun ló sẹ́ndì owó tó fi canopy everything kò sí ìbò eh, uh, first born bọ̀dá mi ẹ wo iṣẹ́ àyẹn ẹ mẹ́sọ̀ pé pé first born ni ó ti sọ fún pé wọ́n máa lọ tẹ́ ìpẹ́ láwọn ọ̀rẹ́ ẹ̀ máa rí màá jókòó táwọn ẹlẹ́ran yẹn wọ́n lè rí ẹran kan jí ń bí yọ̀ọ̀dà. yọ̀ọ̀dà oṣù òṣùwọ̀n. ọlọ́run mẹ́jà ṣoṣù. yọ̀ọ̀dà láńkó ọmọ ọba Dubai mùsùlùmí ní ẹ̀kọ́ kéwú mm, ẹ ti ṣe alimọ̀pin lálàjì ṣe ti lọ sí Mẹ́kà. wọ́n lọ lójú oorun ẹ̀mẹ́jì pápá. mo lọ ti rí carbon ti rí. bí gbódù náà ògbógbò mẹ́ka mọ́ròrò. bí wọ́n fa orí ń gbódùn ni ẹ̀ẹ́dẹ̀ pàkájà wáìtì. ok kankan náà la ń ṣe ń bẹ̀ tí abẹ́kúta fi dáa ju gbogbo ìlú tó kù nù bí wọ́n mọ̀ mi sẹ́mísẹ́mí sáúdí hmm. àwọn náà mọ̀ mi odò ogun wọ́n gòkè àràfà lọ́n à ń gun ojúmọ́ ń bí kò sí tó fi yàtọ̀ bí ìgbìyànjú wọn gbódùn náà ni. èèyàn kọ́kọ́ fa orí. wọ́n fa orí hmm. bẹ́ẹ̀ gbé dírẹ́dì dé gbódùn wọn fa gbogbo ìlọmọ́kà wọn fa bí òní kábíyèsí ò ṣe lè dé fìlà lọ́hùn tá a fi. àmọ́ pé inú òní bọ́ba kó dádé ìwàṣẹ́ wọnú mọ́tò ìmàdé ìwàṣẹ́ tí máa gùn tó máa lẹ́yẹ lórí hmm. ó gbé wọnú ká àfitọ́ bàbá ẹ̀ ń di ọrùn. I see I see ṣé bí bó bá dọ̀là báyìí ẹ kàn lè wò pé ah mẹ́ka àtàtì ẹ̀ ń gbúrò yìí mí náà fẹ́ lọ mo fẹ́ dàlájì. ṣé ní àsìkò Tinubu dára ẹ̀yẹ́ lè jásí kò sí inú bíi náà kò sí ní tọ́lọ́wọ̀n lè ṣe. bẹ́ẹ̀rẹ̀ mi gan gbowó ẹ̀ ni wàhálà bẹ̀rẹ̀ pọ̀ àwọn ọmọ yìí àwọn arúgbó wa ti ń lọ tí ọmọ mi kan wò pé tọ̀ ní tó kù mí kù nínú gbogbo nǹkan ayé mo ti ṣe ó jẹ ẹran ya mi àbí bàbá mi kò mọ̀ bọ́ọ̀lù fẹ́ pa wọ́n èmi ọ̀wálé èmi ìdé oṣù kẹta ní kú wàhálà yẹn ti pọ̀ jù bẹ́ẹ̀ ló ṣe máa pọ̀ yẹn o èmi lẹ́yìn ojú oorun tí mo lọ bí ẹ̀ẹ̀mejì ń sì wọlé. Ah, torí gate fee. ẹnu ọ̀nà lẹ dó sí. Hmm. ìyẹn mo fi ń jẹ hajj. hajj. kò ń ṣe aláàjì o hajj. ẹ ṣọ́ tiẹ̀ ìdajì ah, aláàjì. hajj. màá tún tún yín níbèrè yìí màá tún tún yín bí ọmọ ìlú wo gan-an ní agboolé ibo. Ah? ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni mí ọmọ àdáàtàn gẹ́gẹ́gẹ́gẹ́ ni mí. báwa o. báni ni gbàgùrà ni bàbá mi ìyá mi ni jàyè ní ìlúgun asálú ìyá bàbá ìyá mi tàmọ́bẹ̀ agboolé lukose nílùgùn ni bàbá mi òkè èrò lágboolé asálú ìyá ìyá mi òkè arẹ́gbà ẹbí ìyá náà nìyí gbàgùrà níyà gbàgbọ́ra ní bàbá ìyá níjàyè ìbarapá. rí kàní yorùbá gidi la ẹ eh, àwà yìí ọmọ yorùbá gidi sì ni ẹ lè kó kìí lẹ́yìn wọn pé multi talented ni ẹ máa pẹ̀sà ẹ máa rọ. ọmọ mi ń pẹ̀sà o lẹ́ẹ̀kì ń pẹ́ àwọn ọmọ mi ìgbà mo fẹ́ pé ìyàwó mi pé mo nídìí nǹkan ẹ sábà wò pé ah èmi àtẹ̀sà ò close to báwo <laughs> ìrẹsà lèmi ọmọ bá dú bá dú ẹ kọ̀rọ̀ fèrèsépò ní bìrẹsà nínú dúdú lẹ́gbàá. pupa làbúrò ojú ló yá dúdú tó fi ń fọmọ pupa ọpẹ nípìnlẹ̀ ọ̀rọ̀ ọmọdé rẹ sà. ọmọ oríkì mi jù mí lọ. ọmọ ewúrẹ́ kúnlé ara rẹ sà ń jọ sí ẹ bá wọn sin ẹgbókù rẹ sin ẹmọ bàbá wọn fẹ́ràn wọn ṣe. sọlá kàǹtì. àgùntàn bẹ̀rẹ̀ ọ̀jọ̀ ló mm-hmm. kú nílé ara rẹ̀ sàǹjọ́ sí mo wá bá wọn sin mo gbókù rẹ sin mo mọ mm. bàbá yín fẹ́ràn wọn ṣe. tó lè ní bábú tó máa máa ké ni. obìnrin yìí kàn rọ gbọdọ. ó lè rọ gbọdọ ẹyẹ ọba ni. bó bá sọnù ló mù mm. ẹ má mú lọ mí o mm. ìjà àdàdo mẹ́ẹ̀ná. ìyá ni ògògó. ògògó. ògògó kúlódò hmm. kúlódò ní borí ó tán dáa pọn ògògó aṣọ tí bàbá wọn dà borí jọ náà lẹ pè léegun. léegun bẹ́ẹ̀ ni. Mm, ìyẹn ìyá nìyẹn. Mm, torí ìwé nílé so adúpẹ́lẹ́ ọlọ́run ọ̀nà méjèèjì tá a ti wà náà I am proud to be uh, an Africa not just Africa to be a Nigeria not mm. just Nigeria to be a Yoruba person not mm. just Yoruba to come from Egba I'm mm. happy to be an Egbanians. Egbanians. àwọn àti yan bílẹ̀ Egbanians tá a máa rìn èkì. àdúgbò èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ hmm, èkó àkété lẹ ti ń lẹ ń lẹ fi ṣe bùjókòó ibẹ̀ lẹ ń gbé eh, àwa rí i ti wá padà tẹ̀dó sí ìlú Abẹ́òkúta báyìí hmm, hmm. Eh, èkó sì rèé ìlú owó ìlú ìlú ọlá kí ló tẹ̀ kúrò lẹ́kọ̀ọ́. Ah. <laughs> òwò alẹ́ kò fẹ́ pa èmi lèmi ṣe wò pé ilé làbọ̀sùn mi oko yorùbá yẹn lè mẹ́kàn lọ rántí òrùmọ́jú náà máa rántí pé ilé làbọ̀sùn mi oko mo wá ní mo wá sinmi wàhálà dáǹsì lẹ́kọ̀ọ́ ti pọ̀ jù lẹ́nu gba mo dábẹ́kúta yìí náà ó wá kéré jù lẹ́nu bí oṣù kan sóṣù kan àbọ̀ yìí màá ti lè kó tẹ́ẹ̀mẹ́wàá torí kò ní bísínẹ́sì wa pọ̀ jù sí i kò ṣeé fi sílẹ̀. kò ṣeé fi sílẹ̀ but systematically tá a bá ní ká wò there is problem much problem in Lagos than any other state this is a quiet place unlike ọjọ́ kó la wà ní ìsìn a máa ṣe gbogbo window lọ yet a sì máa free it but atmosphere àbíbà yìí ó wà òkè kò sí stress yẹn wọ́n ń bọ̀ wọ́n ń jà níbí báyìí wọ́n ń ṣe gbà èmi ò tí ì gbọ́ lẹ́nu gbà mo dábẹ́ kò dáì but I thank God I'm back home ó máa jẹ́ kó yáyàn lára láti tètè ronú àti gbé nǹkan rẹ̀ ṣe because owó èkó èkó ló ń gbé tán sọ ń gbà yẹn hmm. bí ìgbà táwọn bàbá yẹn ń sọ tí wọ́n mọ̀ ni the hmm. expenditure in Lagos is quite different from this place mo débi yìí nsìn wọ́n nájà òṣìyẹ̀lẹ̀ wọ́n náná bàdá wọ́n ná dẹ́dá wọ́n ná kútọ̀ wọ́n ná pàṣẹkẹ́ wọ́n ná láfẹ́ ń wá hmm. wọ́n ná ọjà tó jẹ́ pé nǹkan ọ̀gbìn ni wọ́n ń kó wá láti àrọ́kọ wá if you can be able to give fifty thousand to your wife foodstuff tó máa rà sílé wọ́n ò lè fi wéètì tèkó ń bẹ̀rẹ̀ because they are coming all the way from that place to this place or somewhere else láti kó owó èkó ni àwọn ìdí wọn ń gbìn lẹ́kọ̀ọ́ tó ń gbìn lọ́nà lásù ẹ̀fọ́ tó ń gbìn síbẹ̀ kẹ́míkà ẹ̀fọ́ ni o lè fi wé báwọn bàbá wa àtàwọn ọ̀yá wa mo sọ àwọn kan nínú fíìmù mo ní kọ́ um, fíìmù kan tá a ṣe tán of recent yìí olówó ni mo ṣe nù ẹ̀ aṣọ tí wọ́n kó sí mi lọ́rùn àwọn damask gbà yẹn bíi pálí ẹja wọ́n á sọ ọmọ ní ẹgbà mi ẹjọ́ ṣe ayé táwọn olówó wa ń jẹ́ ń gbà náà rè tí ń gbà àwọn bàbá kan bìnrin ní à láàrin bíi two three hours tí aṣọ yẹn fi wà lọ́rùn mi ẹ̀mí mi fẹ́ bọ́. kí ló dé ooru ventilation kankan wọnú ẹ̀. kò ní o. ihò bíi páálí wọ́n wá gan lára mi báyìí mo máa ń wò pé tọ̀ mo láìkí generation tí mo bá wáyé hmm. generation àwọn bàbá yẹn ń gbà yẹn ńlá ṣe ní àwọn ọba náà tẹ́yìn lé lórí oyè yẹn tẹ́yìn lé lórí ipò àwọn náà ń jìyà o. Ah, kò rọrùn. wọ́n sọ fà o adé orí ọba mi èmi àwọn two kg ní wíwúwo àwa tún wọ damaski àwa agbádẹ́ ẹ̀ lé wọ́n bá tún fi sáyé tèbù. wọ́n á tún múrú kẹrẹ dání. èrù kẹrẹ wà bẹ́ẹ̀ àtọ̀pá méjèèjì yẹn ló máa kó dání. àgbo àtàwọn ìlẹ̀kẹ̀. wèrè tó wà lẹ́yìn ẹ̀tẹ́ fún fèrè ọmọ ṣe wèrè ọba ni mo lù ọba kọ́ ìtàn gbẹ kábíyèsí ń wọlé dìde níbo ìdíwọ̀ ọ̀rá dáadáa tó lò ó lọ́wọ́ tó dìde pàtí ó ti bẹ́ẹ̀ ó ti dún lẹ́gbẹ̀ẹ́ ògiri sọ́ńtọ̀ ìtàn gbẹ bàbá bàbá wà ń bẹ̀ program gbọ́dọ̀ ṣe tán kó tó dìde bẹ́ẹ̀ náà làwọn oníráǹkì ńláńlá nù ọlọ́pàá àti sójà ọba ní commissioner of police wà location sìn èèyàn ní. bẹ́ẹ̀ni. it's a woman being like you ìtọ́ lè máa gbòun náà. kò tí ì gbọdọ̀ máa rán sùúrù àdúgbò lẹ. gbogbo ohun tó wà lápá yẹn á gbé lọ ẹgbẹ́ ògiri lọ tọ̀ ìyẹn ló máa ṣe ní tí mi nù pẹ́ patí. ara hmm. yẹn wèrè bẹ́ẹ̀ tọ̀ ni wọ́n lọ nìyẹn wọ́n lọ nìyẹn so kọ́ ló ń ṣàánú wa nílùú yìí so wíwálé mi mi ever regret láyé fine ilé ni mo wá mo padà sí ilé mi ni because nínú ìṣẹ̀dá ìrìn àjò ayé náà bẹ́ẹ̀ yàn bá kú sájò definitely yes tó bá yẹ pé láwọn ọmọ tí wọ́n ní IQ they just have to return you back home. bẹ́ẹ̀ wọ́n rù wálé. so àti gbókù látẹ̀kù síbí náà mo kàn tún bá àwọn ọmọ yẹn rí those expedition wọn ni gbẹ̀ngbàdà bá máa dàgbàdàgbà kó bọ́ sí tòsí ní pé òkè inú ọgbà wọn ni ó yá ẹ jẹ́ ká rí wọn mọ́bẹ̀ àmọ́ iye tán ṣe sẹ́kọ̀ọ́ náà nígbà tí bàbá ti tèmi bàbá tó bí mi nígbà tó fẹ́ kú n tó sọ fún mi ní pé Kazeem mi gbọ́dọ̀ sùn lẹ́kọ̀ọ́. ní hmm. mo pa bàbá kan wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni orí adé ìsùn ta. ni mo ṣe ní látijọ́ yẹn eh, lẹ́bù tí wọ́n bàbá yẹn fi ń ọpẹ́rẹ́tì yàtọ̀ sí tiwa àtàwọn ìyá yẹn hmm. ní tí wọ́n jẹ́ ń yẹn yàtọ̀ sí ní táwa ń jẹ́ ń sìn ìní ìsìn ọmọ ọdún méjì ọdún mẹ́ta wàá kàn gbọ́ pé ọmọ fifteen years wọ́n ló ní heart problem kí ló ń jẹ́ mm-hmm. kidney problem wọ́n á ní bẹ́ẹ̀ ni ó ní bp ọmọ twenty something years tó o lè bí o lára ybp àwọn bàbá yẹn látijọ́ látijọ́ nígbà tí mo lọ location tí mo lọ tí mo dé mo ra apẹ wálé oríṣi méjì ìyá ẹ má fi pọ́ọ̀tù ṣèbẹ̀ fún mi mọ́ ẹ má lo apẹ ọbẹ̀ tẹ bá ṣe sínú apẹ kó tó tutù á sì lo ah, extra four five hour. Ah ìbẹ̀rù pé pọ́ọ̀tì onírin yìnrìn ó lè di ìṣòro kánsà sínú ilágbó ara kò sínú ọ̀rọ̀ alápẹ̀dé. kò sínú ọ̀rọ̀ alápẹ̀. wàá wò nígbà yẹn náà. a mọ̀ náà fi sí. ẹ àwọn àwọn àwọn ìyá wa yẹn tó ń bá lọ sọ́jà ọjà náà ti máa mọ̀ pọ̀ mọ́ àwọn kéle. ọyàn wọn ọ̀sẹ̀. ọyàn ẹ̀sìn yóò ṣe ìmú wèrè lẹ́yìn kíní ìmú. ẹ̀mí ni ẹ̀pẹ̀ kò sẹ̀ mọ́. ọyàn wo ní sẹ̀ thousand wọn ò ní torí ẹ̀ ti bó tẹ̀ méje tó ẹgbẹ́ wèrè kan ti dájú kò ẹ̀yọ́ kankan kan ọ̀sẹ̀ máa nísìn gbogbo nǹkan yẹn ti lọ hmm. bọ̀ kọ́lọ́ tó bàbá wa mọ́nítọ̀ gbogbo bílẹ̀ ayé ṣe ń lọ báyìí ṣá ṣó ti yé nísìn hmm. ẹ̀yọ́ làwọn yúùtù wá sí eléyìí ti mú gbá eléyìí ti ń fa àwo wèrè yúùtù máa pọ̀ ní fúṣọ̀ àwọn ọmọ yẹn nǹkan míì ti ń ṣe wọ́n ìbẹ̀rù òbí ń gbà yẹn kò sí mọ́ bàbá ìbẹ̀rù òbí ò jẹ́ kí wọ́n ní àwọn nǹkan kan tó ń ṣe báyìí mi ò mu sìgá báyìí sìn mi ò mu gbó hmm. mi sọ nínú fíìmù bá a fẹ́ ṣe bí alága gáràjì àbí kankan o. ẹ lè gbé sẹ́nu. fún fíìmù. ẹ kàn sáré fà. so ti yẹn sìn ọtí ìwọ̀nba tá a mọ̀ ọmọ náà a ṣe kọ́ ni. so hmm. ti yẹn kò sí nǹkan tá a mọ̀ ọ́ ṣe ní nǹkan wọn torí wípé àwọn bàbá wa ń gbà náà bó bá fún èèyàn lóyún ọ̀sà kò lé ni. wọn gbọ́dọ̀ gbọ́ wàhálà ò ṣẹlẹ̀. àfi kọ́ lọ wá ọ̀rẹ́ bàbá ẹ àbẹ́gbọ́n bàbá ẹ tí bàbá ẹ lè gbọ́ràn sí lẹ́nu. tí wàá bọ̀ bẹ̀. tí ó máa mú ẹ wálé pé nǹkan ẹni èdè méjì kìíní ó ni. nísìnyí orí gántà ni ẹ ti ń fún àwọn ní oyún ọmọ fifteen years sixteen years lóyún wàá tẹ ìmú club. wọ́n á tún bá a ṣe kú mẹ́ẹ̀ yàgbẹ́ ní lẹ́kì wọ́n tún ti ṣe nínú ọgbà tí wọ́n máa pariwo tí wọ́n mú tí yóò bá mú. I'm now a grandparent. Ah, ọlọ́run dáa padà ṣá ọlọ́run dáa padà n tó máa wà ronú àti padà sí ilé nìyẹn gbogbo àwọn tí wọ́n wà nílùú èkó náà lágbára lọ dáadáa gbogbo wa ò ní dúró ẹlòmíì sì wà lẹ́kọ̀ọ́ yẹn náà tó lóun ò lè gbá abẹ́kúta òun ò lè gbé bàdàn bẹ́ẹ̀ lára abẹ́kúta ń bí mi ìwà àtìlẹ́kùn òun lè sun ọjọ́ kan lẹ́kọ̀ọ́ torí ó dọ. ìdálò ní òṣèlú àrẹ́gbọ́n náà gbowó òde òṣogbo ibi tó bá gbé tọ́ ọmọ náà lọ mọ̀ mo mọ̀ pé bó o ṣe fẹ́ lè kó lọ́la ń sìn ó ti máa ronú bó o ṣe fẹ́ lọ ó ti rò ó rò ó dalẹ̀ òun ló máa wà lórí ẹ̀mí ẹ lójú oorun gan uh-huh. já tètè jí ká lè tètè dán nígbà tí nǹkan kan ṣe mí kọjá ilé mi sọ ọlọ́run wa I have a lot of reason láti padà sílẹ̀ so. I got to Lagos in 68, and I believe I tried. I'm a citizen of Lagos State because if tó bá for donkey years, you are a citizen there. Bẹ́ẹ̀ni, bá ẹ lè gbígbá gómìnà gan lọ́la. Kò tẹ́ wọn mi. Kò mi gómìnà wọn mi. Àbí ẹ lè di commissioner lẹ́kọ̀ọ́. Lẹ́kọ̀ọ́. Lẹ́kọ̀ọ́ ẹ lè di commissioner. Okay, commissioner for woman affairs. Woman, ti woman yẹn lè like wẹ̀. mo láìka àwọn obìnrin náà ni ká máa tọ́jú obìnrin wọ́n wà nù píríncípù mi. wà nù. Mm, tí mo láìkì jù àṣẹ bẹ́ẹ̀ rí ìyá yín mm, ìyá yín. ó dà àwọn tí wọ́n wà nípò báyìí tí wọ́n ń darí ìlú yìí báyìí àwọn onítíátà eléré orí ìtàgé àwọn èèyàn yín mọ̀ bóyá wà nínú wọn bóyá mi ò rí fídíò tí ni wọ́n pariwo tí wọ́n kéde tí wọ́n rọ àwọn èèyàn lù pé kí wọ́n gbé wọn sípò èmi ló kàn bàbá hmm. Tinubu. àwa àwa ń bẹ̀. ọ̀fẹ́ yìí náà wà lára àwọn tó. I am part of them. báwo lẹ ṣe wá enjoy èsì báyìí. ah I enjoy náà ni àbí mo wà nínú wọn I am part and parcel of the campaign team àwọn èèyàn àwọn èèyàn máa ń ké gan àwọn èèyàn máa ń sunkún gan gbòòrò nísìnyí ebi máa ń para lò. kàn dákẹ́ ẹkún kàn dákẹ́ ẹkún torí ìran ẹ̀sán ni máa ké bẹ́ẹ̀ bá ké àkéjù wọ́n bí pé sẹ̀sán ló kọ̀ ẹ̀ ṣùgbọ́n máa sunkún àwa náà ò sunkún àìníbẹ̀rù ọlọ́run ní ṣe àwọn tí wọ́n darí wa nírètí dídáadáa kí ìlú lè dáa nítorí Eh, between you and me and God láàrin èmi àti wa àtọlọ́run hmm. àwọn olónú àwọn olónú wípé bóyá nítorí níta fẹ́ jẹ ìyẹn náà wà bẹ́ẹ̀ most of the time ta lọ àwa campaign yẹn campaign camp yẹn for like three months èyí ta ẹ̀ńdọ̀ gbogbo nǹkan yẹn ṣíṣá ni poverty hmm. torí ẹni ọlọ́run dá lóhùn kan ẹ ní pé kó máa rìn kiri ọjà fóṣù mẹ́ta ṣùgbọ́n out of irú tá a ṣe yẹn náà tiwa ní pé kí ìlú ti dáa ká àmọ́ wa náà má jìyà ní táwa náà ṣe tí mo dẹ̀ bílíù pé wàhálà ìwé sì máa dáa bọ̀ kò ṣeé sọ láàrin èrò ìpẹ́ kí ló fẹ́ ṣe fẹ́ni kókó pàyẹ́ ẹ̀yẹ àwa la polówó èmi ló kàn gbogbo ẹ̀rí báyìí but mo believe lórí wípé nítorí ti bàjẹ́ for donkey years àti túnṣe láàrin ọdún méjì ó máa nira díẹ̀ láàrin àwa ìlà ti lè sọ ọ bó sọ láàrin ibi tó ti ń ta jẹ̀dí náwọn tí inú ń bí lọ́wọ́ wọn alágùnmẹ́ lórí ni o. dandan. so tó bá ní kò dá kò dá náà ni gbogbo àjọ mọ̀ bẹ́ẹ̀ bí yóò ṣe dá yìí sà bẹ́ẹ̀ làwọn kan ń kọ́lé o ẹlòmíín ra mọ́tò láàárọ̀ yìí ẹlòmíín plan àti sílé sátidé o. ṣó wá sí yín lọ́kàn rí pé bóyá petrol tí wọ́n ń tà ní one fifty one sixty five one seventy eh, one sixty five one seventy pé ó lè di five hundred hmm. káàtì ẹ̀ tó wá sọ one thousand two fifty two hundred. Eh, eh, kò sí anybody tó lè ronú irú nǹkan bẹ́ẹ̀ abilékò yẹ kó o máa tún wálẹ̀ sí ni bọ́n mílíọ̀nù tí wọ́n ti ṣe gbogbo ẹ̀ ṣe gbá tí wọ́n ti di pé bóyá <clears throat> wọ́n ti yọ subsidy or something èmi ti rò pé nǹkan máa ṣẹlẹ̀ bọ̀ kò sí ìlú kan ní abẹ́ ọ̀run tí wọ́n ti yọ subsidy ìlú yẹn tí wọ́n sọ fà two three four years tí wọ́n bá yọ subsidy nínú ìlú kan báyìí ẹ máa jìyà ẹ̀ bọ̀ torí pé èèyàn jẹ́ public figure ó lójú àwọn nǹkan téèyàn gbọ́dọ̀ gbẹnulé fine abá wọn ṣe àjọṣe àwọn tá a ṣe náà tá a rìn kiri tá a ti gbá kò ságbà náà máa já ah. ẹ̀yìn wa náà ti ṣe inauguration lára wàhálà yẹn náà ni wọ́n fi lọ sí. Si Afọlábí. bá a ṣe tán yẹn náà ni èmi náà délé mo ṣàárẹ̀ bíi four months five months I see nobody ìyàwó mi àtèmi àtàwọn ẹbí mi lájọ ń rà so ẹni náà làwọn àti sìn but we hope wípé it's going to be a better thing in future torí àwọn ọmọ tá a bí ilẹ̀ wọ̀nyí náà gbọ́dọ̀ ṣe dáadáa nù ayé kì í ṣe gbogbo yóò nẹ̀bí tó lówó náà kò sí bí tí òkè fámìlì yín rí láyé yẹn ní ẹnìkan tó lówó ń bẹ̀ kò wo sáìdì ẹni ìwọ náà ṣe ń jalamba tiẹ̀ pé I don't know èmi náà àà pẹ̀lú wọn bá tó wà lórí tèmi náà mo ṣe lè jẹun pẹ̀lú àwọn ọkọ̀ bàbá yìí kò sálíbà tó fẹ́ relent lórí anybody àbúrò bàbá mi kan wà tó lọ́n dá lóhùn dáadáa tó jẹ́ manager mẹ́ta furniture lẹ́gbẹ̀ẹ́ àyìnkẹ́ house mo lọ bá rí mo ní ẹ̀sà mo fẹ́ ṣe fíìmù ah Kasim máa pe àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bá ní interest lórí kíní iṣẹ́ yẹn Did you tí wọ́n fi Yeah. Do you understand? So I'm just talking from experience. I'm, I'm just talking from experience. After yẹn the club wọn ṣe nǹkan ní Ìkẹjà club tí mo lọ ṣe MC wọ́n kàn lọ pè mí wá lórí stage mo lè lọ bá wọn lọ kí wọn ẹ lọsà kò pè ní wọn pè mí pé bàbá tí mo wá kí wọ́n ti fẹ́ wọ́n ti fẹ́ dákú o owó MC tèmi ṣe yẹn ni mo ní kàn lọ fi bá wọn lo oògùn wa kí wọn lò tó sọ stéèmù lọlé àwọn ti ṣe títí wa nìyẹn àwọn náà rí títí wọn ṣe sọ àwọn tá à ń bílẹ̀ tó bílẹ̀ tí mo bílẹ̀ everybody bílẹ̀ kí wọ́n lè rí nǹkan míì gbéṣe ní dáadáa nígbà tí wọ́n máa dáa tán but nevertheless bàbá yẹn náà for now àwa aláṣòro àwa aláṣòro govern jù Nigeria <laughs> Nigerians are so <laughs> we were so hard to govern honestly ìlú mostly Èkó èmi tí mo jókòó wọn fún mi ṣe ṣé àmà ń kákọ́ọ̀sì. fúra mo yàwé gbà bi bí mi tán tán fẹ́ da orí mi rú n soro local government àwa n soro federal government àwa ń soro state government ah. so wọn kọ́ yẹn bọ bi gbogbo nigeria se n pariwo problem wa n'eri awa náà ni wipe o gbodo da kíákíá a sọ pe o da o ibi to tún bá dé yìí náà ti le jù fún everybody gbogbo ha mẹ́rin lọ́wọ́lọ́wọ́ báyìí àfi kí ọlọ́run jọ nínú àánú ẹ̀ kó gbójú eh, ojú ayọ̀ wo nàìjíríà kó bá wa dé gbogbo nǹkan yẹn lẹ̀. bá a ṣe ń bẹ lọ́n kó dá sí ọ̀rọ̀ ọ̀rọ̀ wa nílùú yìí eh, kí ni nǹkan tí ẹ̀yin fúnra yín tẹ́ wò pé bóyá ó lè jẹ́ bóyá tẹ̀ tí máa ń dá a rò wípé ó yẹ kó lè jẹ́ ojútùú sí ìṣòro wa àwọn kan ń pariwo pé Yorùbá lè nation lójútùú àwọn kan sọ pé IPOB lójútùú àwọn kan sọ pé kí wọ́n jẹ́ kí state kọ̀ọ̀kan kó máa mójútó ọ̀rọ̀ ara ẹ̀ lójútùú àwọn kan ní kí á tiẹ̀ kí wọ́n pín sí mẹ́ta bíi ti gbá ni ayé Awólọ́wọ̀ ọgbà yẹn Western region unicorn ah, region kí ni ẹ̀yin ti rò pé ó lè jojútùú tàbí nǹkan tí Tinubu gan fúnra ẹ̀ lè ṣe láti fi kó tiẹ̀ dẹ̀yàn lọ́rùn torí ìnira ìpọ̀ fáwọn èèyàn. Mm. ṣé kí n má tẹ̀ gbogbo ọkùnrin lẹ́mẹ̀ta ọkùnrin ṣe orí èmi ti èmi sí romain tèmi láti ilé ayé mi náà mi è dìbò mi è ka pépà mi è gbọ́ níwùsì mi è gbọ́ rédíò so ọ̀dà ire o kò dá ire o wọ́n lọ protest tẹ́ẹ̀bà ni wàá mú mi nínú létí ìṣe pé tipátipá ẹ̀ máa force everybody jáde pé ká tẹ̀lé yìí èmi rìnrìn o lè gbọ́ social media pé láńkó sọ pé so i'm not a person to i'm not a party to all those eh, à ń pariwo nàìjíríà dà ọlọ́run kó ṣàánú wa kọjọ́ dà wọ́n fẹ́ pín ibi wọ́n bá pín mi sí kì í ṣe àti níyàwó àtọmọ mi bọ̀ bọ̀ mo ní ìgbà púpọ̀ máa dà bọ̀ àwọn èèyàn ò ṣe bá sọ ọ́ báyìí hmm. ara ń kan everybody ara ń kan everybody ẹ wọ àwọn ọmọ wọn yìí nsìn bẹ́ẹ̀ ọba sanwó skul wọn nísìn hmm. inú ilé yìí lásán pé mo jókòó bá gbin kanlẹ̀ ntí mò ń rò ní pé kí náà pípọ̀ ìfẹ́ jẹ lálẹ́ kò yé sìn nígbà tí wọ́n bí inú ilé ṣe rí yìí sìn wọ́n wá kéré ju àbáta wa nílé aṣètò twelve or fifteen wọ́n á ṣàlejò tí mò ń gbà everyday tí màá dẹ̀ ní ó yẹ ẹ lọ́sọ̀ọ́njẹ́ fẹ́ bọ̀dì àdẹ̀ṣe ju iṣẹ́ tíátà àti MC so a gbọ́dọ̀ ṣe up to the standard ohun tí a gbélé kò sẹ́ni tó máa kọjá wájú ilé yìí tó máa sọ fún ẹ pé tó wà ẹni tó nẹni bí kò sí wọn náà lọ́wọ́ ẹ̀ ìwé tó yẹ pé ìjọ mẹ́rin ìjọ mẹ́ta alimani wọn náà bá a ṣe rí wọ́ọ̀dù. olúwa ṣeun. bọ àdúrà mi ni pé kọ́lọ́ ń jẹ́ kí ìlú ìtò kọ́lọ́ ń fún Tinubu ṣe ẹ mọ̀ pọ́rọ̀ wọn yíra wọn wọn dédé lọ gbéyàwó lóòtẹ́ẹ̀lì o àwọn náà mú páàsì ara wọlé o torí ẹni tó mọ̀gbà tó wọlé kò lè sọ fọlọ́pàá pé wà ń bẹ̀ ẹni tó dágbére fún gbòǹlò ọbẹ̀ ni o wọn dédé lọ boost àwọn náìtì o ara wọn náà mú sí ara wọn lẹ̀ tó fẹ́ gbà pàṣẹ o lọ́sọ̀ bí ilé ayé ṣe rí nìyẹn sọ wọn tí wọn ò fẹ́ kó náà délẹ̀ lérí ni wọ́n ń bá àfọ̀ látàbẹ̀lẹ̀ ọlọ́ndàrú ọlá gbogbo àwọn ọmọ táwa náà bí ilẹ̀ yìí á rò ṣẹ̀dá wọn á bá wọn kó sí wọn nú wọn á bá wa dẹ̀ díẹ̀ bọ̀ pé mo mọ nǹkan kan dáa fẹ́ ṣe sí nàìjíríà ọ̀rọ̀ nu lè mẹ́gan tí ì rí tò tiẹ̀ náà wọ́n ń fà lọ́wọ́ wọ́n mọ̀ tó ti ń ta ẹlẹ́sẹ̀ lólè ẹ̀ ẹ̀ ni mo sọ kankan fún ìyàwó mi lánàá mo níṣẹ́ fíù sọ wípé ìbànújẹ́ ilé ẹyẹ ẹyẹ ẹyẹ àdúgbò ńlẹ̀ yín obìnrin jẹ́ ìyàwó tó bẹ́ẹ̀ fọ wàhálà nínú lẹ́sìn tó yẹ ẹ láṣọ tẹ wá jọ múra tẹ jọ lọ pati ńgbà tẹ parí tinú sì bí wọ pé ya aṣọ mi bọ pati yẹn gbọdọ jọ lọ tẹ wá débẹ̀ wá débẹ̀ àá tó ṣe à madam ẹ ṣe ẹkú ìtọ́jú wọn à ń yín lára wọn a máa wò pé ẹ lórí ibùdókòtò nílé tó ti yé bó ṣe rí nìyẹn wọn ká pati ẹ ni ìdá ìdá káwọn àmín ẹ ṣeun tá a bá ń sọ̀rọ̀ nípa láńkó ọmọọba Dubai. àwọn ọ̀nà princess princess princess láńkó àmọ́ àmì princess sọ. princess láńkó ọmọọba Dubai. ọmọọba Dubai. àjọ̀nú èèyàn tó lọ́n ṣe lábàrà lórí. Hmm. ok àjọ̀nú èèyàn tọ́lọ́ ńlá ní àbàrà ní orí. là kọ́ mo pé o ṣí lábàrà ó yàtọ̀ sí là o. mo rò pé kan náà náà ni. là yàtọ̀ sí ṣí tí wọ́n lọ́ṣọ lórí ẹ̀ tí ọlọ́run gbá lábàrá lórí tí wọ́n lọ́ṣọ lórí ẹ̀ tí wọ́n háyọ̀n lórí ẹ̀. ó tún ti mú un fà ó ti ń lọ fà fà. ìyẹn ló fà á tí ibẹ̀ yẹn fi jọ ilẹ̀ haúsá. kò sí kò sí ń tọ́sẹ̀lẹ̀ síbẹ̀ ẹni ọmọ yàtọ̀ láàrin. ẹni àwọn haúsá náà ti ń lè ti ń ṣe irrigation sí. ọmọ yàtọ̀ láàrin gardener àtọlọ́gbà ìyẹn lẹ ṣe ń ló ń jẹ́ kẹ́ máa ìkọjọ bí ìgbà téèyàn miss kóòtù nǹkan kò yé yín ni. wọ́n ní ilẹ̀ Dubai gan wọ́n ti ń ṣe irrigation wọ́n ti ń gbin oríṣiríṣi nǹkan. nọ́ọ̀mẹ̀ ní lójú ẹ̀mí yín hmm. ní agbára Ọlọ́run dírẹ́ẹ̀dì ni màá fi ṣe December nítorí pé mo ti ń rìn tó wọ̀sì ẹ̀ kì í ṣe pé èmi parí èmi ò parí mo ralẹ̀ ni ó wá bọ́ sí peace wọ́n ti wá ro. òǹtàgbé ìyá ìṣàlàyé ni pé kì í ṣèròyìn wípé òṣèré tíátà òṣèré orí ìtàgé òṣèré tẹ́ ẹ máa ń wò káàkiri tí ìgbà ojúmọ̀ ni tí gbogbo ayé mọ̀ ni tó lókìkí dáadáa wọ́n wá mọ̀ yín pẹ̀lú iṣẹ́ ká ṣe fíìmù ká dẹ́rìn pẹ̀kẹ́ òṣónú ká ṣe MC kí tún làwọn ẹ̀bùn míì ti ń bẹ lára tẹ̀ ń fi pamọ́ nǹkan kan aṣọ tí èèmọ̀ ní entertainment world ó ní ìlú lílù. mo hmm. máa ń kọrin kójú ọmọ ti wà ní pati ìyẹn pé eléré disappoint mi hmm. kágbó ìmákàdọ́ọ̀lù mo máa ń kọ ìyún náà mo máa ń ṣe MC tó dá mi lójú jẹ́ pé ẹ má jẹ́ kí n fọ́n bù if I'm not number one I should be number two or three in Nigeria here ní Yorùbá setup kò sí tá à ṣe ń di entertainment tí ọ̀fẹ́ yé mi lọ títí nínú ẹ̀bùn tí Ọlọ́run fún mi torí nǹkan yẹn náà yìí sì ọmọ ọdún mẹ́rin tí ó rìn tí wọ́n ní kí wọ́n lọ sọnù tọ́lọ́run wá padà sọ pé òun ní ìlò mo ṣe máa ń sọ wàá rí pé gbogbo interview tẹ máa ń ṣe fún mi wọ́n sọ fún mi pé ìpè níṣẹ́ tíátà tèmi o ìpè ni o. Hm n bá gbọ́ lẹ́nu mi ò lè gbọ́ lẹ́nu kọ̀mẹ́díà ẹgbẹ́ mi kankan bàbá n bá fi mú àsùpá tó bá fi mú pẹnáìtì má bẹ́ bọ́ọ̀lù di méjì ni o ìjì ọgbà àtàlà àmọ́ so gbogbo yé mi mo kọ́jọ́ lọ́dọ̀ Ògúndé fún ọdún mọ́kànlá hmm. I am a very good choreographer I, I, I told you severally àwọn interview tá a ti jọ ṣe so àwọn nǹkan yẹn náà ṣe ṣe é dì sìn òun ló jẹ́ ká ṣèlè báyìí èèyàn ní máa ṣe ẹsẹsáìsì ijó den bẹ́ẹ̀ yẹn báyìí ń ṣe yẹn kó tètè gbó easier so ó máa máa look longer but àwọn èèyàn wa mi ò mọ̀ nísìnyí báyìí òun affect most of our people yẹ́pẹ́ lómi rain for three years four years eh, later ó ti ń dànù because iṣẹ́ wa yẹn ó ní ṣe pẹ̀lú eh, eh, body system ẹ náà ó láwọn kọ́kọ́ àwọn ọmọ most of àwọn ọmọbìnrin wa yẹn ò fẹ́ wà láṣẹ ẹni kẹlẹ ẹwọ orí spark the killer tó máa ń ṣe stunt tó ń ṣe gbá nǹkan yẹn spark ò ń gbà real ló ń ṣe ẹni tó lè bẹ́ látọ̀rí bíríìjì máa jìnnú sínú omi tó lè ju ọmọ bíbí inú ẹ̀ látọ̀rí three story building tó ní kàn hàn sàlẹ̀ níwà kó tó ṣe yẹn ń rán ìyàwó ẹ̀ ṣe tó bá lọ location spark àwọn nǹkan tó máa rí ń bẹ̀ ẹ̀rù abẹ́ gbogbo ara tá fi ń ṣe àwọn ok mo fẹ́ ṣe rè mo fẹ́ ṣe rè mo fẹ́ ṣe rè ẹ wo ṣe ń ṣe iṣẹ́ iṣẹ́ people will never believe you are doing the right thing dábà tí o lè spaki ni mo rí tí mọ́tò fẹ́ gbé o lè gbéyàn sáré tó máa di gíláàsì mọ́ bí di gíláàsì mọ́ bí tá máa ní kí wọ́n máa kí mọ́tò máa yí báyìí ó dẹ̀ wà ń bẹ̀ rí alábàáṣe fíìmù kan ó kí aláǹgbá ó ti ní kábàáwọn lé mú àti lé mú ti pẹ́ tó kì mọ́lẹ̀ báyìí orí ẹ̀ já sẹ́nu tó ń jẹ́ ìyá ni mo dìde lórí sẹ́ẹ̀tì àti bàbá ọlọ́fà ọ̀nà pa ọmọ òsìwò lélẹ̀ sáájà aláǹgbá tútù olùdúró tó lè ṣe àwa náà ti ṣe àwọn nǹkan yẹn dànù sẹ́yìn so the creativity makes you professional tó bá ti wà creative ìyẹn ló lead ẹ̀yin débi tẹ́ ẹ dé because you can create And deliberate lórí nǹkan kan lẹ́ẹ̀kan but I can see the way you are thinking ó ti wò ó kọjá àbí tí mo sọ lọ pé man and so shall it be tí a bá ti wà prayerful tó dẹ̀ discipline tó dẹ̀ ní focus wá ní mission lórí ẹ̀ àwa àwa kọ́ à ń tó fẹ́ ṣé you understand yeah. so àwọn nǹkan wọ̀nyẹn I have a lot of things to do I'm a script writer I, I can do anything but wọ́n pa àwọn ní indispensable woman being those are the people you do things for o ò ní tó fẹ́ generate lára wọn ó bẹ́ẹ̀ tàkó má ṣe hmm. they were indispensable ṣé you understand so we thank God we dey do two one time láti ṣe bọ́ ìlú ni ó ń dùn mí pé mi ò mọ̀ lù. irú àwọn orin wo ni ṣe ti tẹ̀lé lérí olórin yàtọ̀ sí bàbá Ògúndé ẹni tí ń kọrin. ẹni tí ń kọrin hmm. ah mo ṣe mánéjà Mọ̀túnṣe Ṣọlá fọ́dún mẹ́jọ mo tẹ̀lé lórin láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi náà ni mo ṣe mánéjà mo ṣe gbá mo ṣe backup àmọ̀bí tá à ń lọ mo sọ́jú òní mo ní mo kọ́ káfíńtà. ẹ sọ bẹ́ẹ̀ tẹ ní eh, pósí ni. Eh, pósí lọ̀gá wa máa gbà tí ń fi mí wọ̀n mo ṣe pé dáàdì bàbá ẹ̀yìn lè ṣe freedom ṣe o ní màá rí òkú tó wáyà ṣé you understand so we have a lot of movement musically everything tó bá rí ẹni tó jẹ́ oní tíátà oní tíátà ni mo sọ o mm. kò ṣe oní fíìmù. Mm, oní tíátà àwọn tó kọ látòrí stage. àwọn jáde wá ò jáde wá ọgbà mi ò jáde wá àwọn yẹn yàtọ̀ sọ ní fíìmù wọ́n gbọ́dọ̀ mọ̀ nípa music because they train us how to sing, uh, sing. Mm, then lọ́dọ̀ gúnde tí wọ́n bá fẹ́ ṣe voice training we do voice training ẹni báwo ni wọ́n yẹn ń ṣe. bó cupboard tó empty mm. ló máa gbé wá sí orí rehearsal ground. okay. ló máa lọ máa ṣe ó tàmí yẹn máa fi pin wọ́n fẹ́ mọ kí ni stress yẹn nínú bóyá o fẹ́ lọ pitch o fẹ́ lọ kọrin lókè wàá pé inú àwọn olórin wa onífújì wá ń sìn ẹlòmíì tí music òye olórin tó o bá rí tó ń fi àpàlà ṣe lead àwọn onítùgbà ni Eh. olórin tó o bá rí tó ń fi sákàrà ṣe lead àwọn olórin nìyẹn o oh, eh. understand ẹ tí mo sọ olórin tó bá ń fi àpàlà lead eh. àwọn ní à ń kọṣà jẹ nìkan ni ìrẹ máa lọ bẹ́ẹ̀ but tó bá ń fi sakara tó bá ń fi sakara yìí lè tó tó jọ ní lead yẹ àwọn tó ń kọrin tó lè ṣiṣẹ́ sórí òmele tó kò sí kit ọ̀nà ìkọrin sí kò sí kit ẹgbẹ́lẹ̀ tí mo ìkọrin sí mo fẹ́ kàpàlà máa kọ́ mo fẹ́ kọ́ sákàrà máa kọ́. eléré tẹ̀ ń tẹ̀lé ń gbà yẹn hmm. irú orin wo làwọn ń kọ. fújì ni. Hmm. ṣùgbọ́n ní ìsìn lè kàpàlà. kò sọ́ni lè mẹ́lẹ̀ kọ́. ẹja kàpàlà kan. mi wà ní kàpàlà màá kọ hip hop. ó yá. mi tún ní kọ hip hop ẹ̀kọ́ fújì. ṣé o lè gbére. màá try ẹ bẹ́ẹ̀ mi ò gúdù editor editor good. ẹlẹgbẹ many people come and dance our, our music. Àpàlà is very easy if ẹnikẹ́ni. gbẹdẹ ti gángan gángan gángan gbàngbàntì gbàngbàngbà gbàǹdù gbàǹgbùngbùn lẹ́yìn gbàǹgbùngbù yẹn oúnjẹ àjà ṣe gbúrúgbúrúgbúrúgbúrúgbúrú gbá hmm, bàbá wẹ̀ ìbá ìgbẹ́ olórí burúkú ìlú tí mo tẹ̀ kó dé. Hmm, fàyà. ẹ̀dí content person tó wà dispensable tó mọ̀ nípa music káàkiri kiri dìgígì kiri dìgígì gbàǹgbàǹdì gbàǹgbàǹgbùn.

àfàrà onílù ó tó pátápátá wọ́n bá ní síkó bẹ́ẹ̀ síkó bẹ́ẹ̀ síkó bẹ́ẹ̀ ò síkó bẹ́ẹ̀ olórí burúkú síkó bẹ́ẹ̀ olórí burúkú síkó bẹ́ẹ̀ àmà ìsanwó rẹ̀ tán síkó bẹ́ẹ̀ olórí bu ayọ̀bẹ̀ sani adera tirẹ̀ kò ì bẹ́ẹ̀ bàrírà tirẹ̀ kò ì bẹ́ẹ̀ òbẹ́ra tirẹ̀ kò ì bẹ́ sámú sí kò bẹ́ sí kò bẹ́ sí kò bẹ́ o sí kò bẹ́ sí kò bẹ́ sí kò bẹ́ sí kò bẹ́ olo nígbà ní ẹ̀jẹ̀ pẹ̀lú gígé gígé ní bùdí gbé ní bàbá gàdí dẹ́ni ọ̀tọ̀ samson wọ́n wọ́n ní sọ́rí rẹ̀ wẹ́rẹ́ ọmọ. tó ń tó bí orin sí kò bẹ́ sí kò bẹ́ yẹn. ẹ ah, pé kì í ṣe ní kọ́ ọbẹ̀ o wèrè hmm. ìlú táyì tí ìsanwó ẹ̀ta. dáadọ́ hmm. tá a gbà ní ìsọ̀mẹ́ntì. <laughs> ọlọ́run aṣáánu wa ó dáa inú mi dùn wípé ńgbà mo tiẹ̀ dé àbáwọn màmá náà àwọn wà lé lónìí rẹ màmá mi wá ẹ ẹ jáwọn náà ẹ ní ẹ jókòó mo tiẹ̀ fẹ́ káwọn fáǹsì wá rí ẹ màmá kí wọ́n rí àwọn ọmọ mi wá náà pé ó tọ̀ sí fine boy ó fẹ́ kú sí fine boy lọ́rùn ni. Ọlọ́run o. o fẹ́ kú sí fàgbà Ìlọrin ni. mo kì í yan ọmọ mi wá. yes ma. ṣe wà pa. ẹ ṣeun. ọmọ yín látàárọ̀. ẹ kú ìtọ́jú ẹ kú ẹ kú ìtọ́jú wọn àrọ́wọ́ yín lára wọn o. akúnṣe wọn bàtà lè ṣe fún wọn. àrọ́wọ́ yín lára ìjẹ̀bú ìjẹ̀bú ni yín mọ̀mọ́. ọmọ ìjẹ̀bú ẹ̀ ló wà. ẹ kí ẹ kí wa lédè ìjẹ̀bú. ẹ̀wọ̀n ẹyẹ mi gan ti bá mi mo kí dédé wọn o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi kẹ́ bá ti ń gbóhùn mi o èmi ọmọ wọn aya princess Lanko ọmọọba Dubai tí ẹ mọ̀ sí Lanko wáìfì èmi náà wà o. bóyá ilẹ̀ ṣe ń kóńpù pẹ̀lú. ṣé mi lọ àwọn tí mo mẹ́rin pẹ́pẹ́ ṣé báwo lèmi ṣe ń kóńpù pẹ̀lú ẹ̀. ẹ̀yin bò ẹ́skíìsì ìjàre mọ́ mi wá kí lorúkọ yín. orúkọ mi ni Mrs. Mojísọ́lá Elizabeth Kazeem. ẹ dákun bó lẹ ṣe ń kóńpù pẹ̀lú wọn ah lọ <laughs> eh, fàáfà. ó lọ fàáfà. Ah, a ṣáà ń gbìyànjú à ń try láti cope a ṣáà a ṣáà à ń ṣe níwọ̀nba tọ́lọ̀ wọn tágbára tí bá dẹ̀ ti rí pé kò jẹ́ kí n máa dára lọ tilẹ̀kùn mọ́ rí inú ilé bẹ́ẹ̀ ṣe ọbẹ̀ ọ máa ń wá ìsọ́tìfù ìyẹn mí pé oyè ọjà hmm. ìsọ́tìfù tí wọ́n nìyẹn hmm. bóòtù ní ṣúgà wàhálà bó ṣe ẹ̀ lè jọ jẹun pọ̀ tẹ bá ń jẹun aláta ẹṣẹ má jókòó ń tòsí ẹ ẹra lọ òkè kó wá bí jẹjẹ jẹjẹ. àtàwọn apànìyàn lórí. Ah, là ń kó. torí bí wọ́n ṣe ń ṣe nínú fíìmù táwọn èèyàn ń wò wọ́n tí wọ́n rẹ́rìn-ín bẹ́ẹ̀ náà ló tún rí lé. bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà nìwà wọn ṣe rí ní pé wọn sí nínú fíìmù. ẹ ẹ jọ jàre. wọn à serious rí nù. àṣírí kan wà tí mo tọ́jú bọ̀ torí pé ó jẹ́ èèyàn mi àsìkò àwẹ̀ ni mo fẹ́ kínú. àsìkò àwẹ̀. àsìkò àwẹ̀ lẹ márèèjì wọn. ń kiri ọsàn ọmọ pé lásìkò àwẹ̀ làwọn ológi máa gbéra wọn sí pé bẹ̀rẹ̀ káàárọ̀ olóṣìdé o bẹ̀rẹ̀ káàárọ̀ olóṣìdé ṣe lọ báyìí ni àwọn kiri ọsàn kọjá táìmì wọn ìṣínú owó bó ṣe rí nìsín wọn wá ní ṣe wọ́n rọ́wọ́ tèmi lára àbó òní tèmi lára tiẹ̀ ẹ̀mú lọ́wọ́ tiẹ̀ náà lára yín. tèmi ń kọ́. méjèèjì ń wọnú ara. ń wọ̀ náà ló bá jẹ́ yẹn ń wọnú ara. méjèèjì méjèèjì tó sọ wọn wọ wá. méjèèjì méjèèjì wọnú egun wọnú ẹran ẹran wọnú egun. ẹ ń bá fẹ́ eléré tíátà àwọn nǹkan kan wà tí ó kojú ẹ̀ bí ìpèníjà kí làwọn ìpèníjà tí ẹ̀ ń rí pọ̀ rẹpẹtẹ àmọ́ ṣẹ́rí oníṣẹ́ onítíátà hmm. àti olórin ṣẹ́rí àwọn méjèèjì iṣẹ́ ayé ni hmm. ẹni tí ó bá ti fẹ́ wọn lẹ́yìn kó ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ akọ̀dé pé a ìgbà kan rí lẹ́rìn ìyá yìí fẹ́ lágbájá báyìí nígbà kan rí kò dẹ̀ fẹ́ mọ́ nọ́mbà one ni wọ́n máa ń ní agídí nọ́mbà tí wọ́n máa ń kó obìnrin bọ́wọn ò lọ kó obìnrin obìnrin á wá wọn ó fáìn ó fáìn tó bá ti rí pé ẹni tó ní iyì ẹni ẹni tí ayé as a star ẹni tí wọ́n mọ̀ tó jẹ́ gbajúgbajà tí wọ́n mọ̀ káàkiri bí òun ò lọ bá wọn obìnrin á lọ bá wọn ó pọ̀ rẹpẹtẹ rẹpẹtẹ bẹ́ẹ̀ yìí hmm. ìgbà míì dẹ̀rẹ̀ ìgbà ṣẹ́tẹ̀ láwọn yìí wọ́n ti wọ́n máa ń lọ àwọn tí wọ́n kì í lọ lọ́sẹ̀ kan tí wọ́n bí oṣù mẹ́ta. tí wọ́n lọ fún pé wọ́n travel lọ ṣe iṣẹ́. bẹ́ẹ̀ni. wọ́n lọ location. Mm. tábà lọ ya ṣọ́ọ̀pù ni. Mm. oṣù mẹ́ta. oṣù mẹ́ta. mo lọ oṣù mẹ́sàn-án náà rí. wọ́n lọ oṣù mẹ́sàn-án rí. a sì kó mọ ọmọ yẹn tán ọ̀hún náà ti pè mí náà mọ̀. kí ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ pẹ̀sì ìdẹ́jọ́ tó fúlù. Hmm. tí màá ẹ̀ bì nígbà tẹ́mi kọ́kọ́ dé bíbá yìí láàárọ̀ èmi ni mo ṣílẹ̀kùn mo wá gbálẹ̀ nígbà tí mo wá gbálẹ̀ ní kọ́sọ́mà wa dé nígbà tí kọ́sọ́mà wa dé wá sọ pé òun fẹ́ dànù mo wá ṣàjì ẹ̀ ó wá ọ̀sẹ́pìtì nígbà tó wá ọ̀sẹ́pìtì ó wá sanwó nígbà tó wá sanwó àwọn wá dé wọ́n wá gba iṣẹ́ lọ́wọ́ mi wọ́n wá sọ pé mi lọ bí owó yẹn ràmọ̀là wá mo wá lọ bí owó yẹn ràmọ̀là nígbà tí mo wá ràmọ̀là tí wọ́n ń bọ̀ mo wá wò pé kí n jókòó síbẹ̀ yẹn nígbà tí mo wá jókòó síbẹ̀ mo wá jẹ tọ̀dọ̀ mi kó ń bẹ̀ mo wá gbé tiwọn wá fún wọn. ó jẹ tọ̀dọ̀ tiẹ̀ kó ń bẹ̀ ṣe gbogbo tó ó jẹ tó lọ. ooo lèrè kan ní òrùn dọ́kítì kan ní ọ̀dà tẹ̀lé náà mo ti dé yìí. ó ti jẹ mi ọ̀rọ̀ ah, ah. wọ́n fi ọ́ sí fa fọ́ọ̀dù ni eh, eh. wọ́n fi ọ́ sí fa fọ́ọ̀dù lọ́sọ̀ ọ̀rọ̀ tó gùn tó bá mo sì ní bírèkì méjì. mi ìfẹ́ kí kankan ṣẹ́kù nú ẹjọ́ ni. ọ̀fẹ́ mi sì kankan bẹ̀ eh, ọ̀dà nítorí sọ ni wípé ìwọ lọkọ dé ṣọ́ọ̀bù láàárọ̀ yìí ẹ kọ́sọ́mà dé olóhùn ó ṣèèfù o sì sọ iye tí ó san àbí ń gbọ́ sọ iye tí ó san fún ọ̀gá rẹ̀ náà dé mẹ́jọ orí rẹ̀ ó jábọ̀ o ohun tó ń ṣeun orílẹ̀ bọ́lẹ̀ só ti yí ọ ọ̀gá wa gbowó lọ́wọ́ rẹ ọba mọ́ fún ọ pé kọ́ lọ́ọ́ fi ràmàlà ní ìtọ́já sí wípé owó nǹkan tẹ́lẹ̀ fifty fifty náà ló yẹ kó bá dé. gẹ́gẹ́ bíi pé ṣọ́ọ̀bù bàbá lábàbà rẹ̀ ni nígbé yàrá ayé ẹ̀ ló ní ṣọ́ọ̀bù àbí bàbá ẹ̀ lọ ra kílípà sí. ó ṣe bẹ́ẹ̀ ní sùúrù báyìí a ṣé o ní wèrè kan ní òròjọ́ wèrè kan ní ọ̀dà àwọn tó rí náà ní ọpọlọ ó sì rí pé ń lè sẹgbẹ́ náà ló ti fẹjọ́ lọ mí ṣọ́ọ̀bù mi wò ó ń gbà wá mú owó tí ọlọ́fin ràmàlà ó wá wò pé owó kúkú ti bọ́dọ̀ alámàlà lọ kó kú jẹ tọ̀dọ̀ rẹ kó mbẹ kí ló lè ń bẹ sálà ké kí ló lè ń bẹ jẹmọ bá ń tọmọ ìmú wa. dẹjọ túfúlùkù ni on the first of April I think is twenty twenty two twenty twenty two so first week yẹn ni bàbá wa lọ wọ́n dẹ̀ lọ sọ́hùn wọ́n lọ wọ́n padà lẹ́yìn náà bàbá yà lọ tiwọn nígbà tá a máa fojú kan bàbá ọdún kejì after birthday wọn yẹn ní march. wọ́n gbà bìkan débì kan ni o. ṣe ti rí pé tí èèyàn bá ní sùúrù kò ní lè dúró. bí wọ́n bá wá re òde eré hmm. tí wọ́n lọ ya fíìmù lọ láti location kan sí míì tí ọwọ́ dẹ báwo lẹ̀yin ṣe máa ń fíìmù lé ṣé kì í kúrò ló yín. Ah, o kò ronú bá ṣe mọ eh, ilé ayé yìí náà kò sọgbọ́n kéèyàn máa ronú ṣe understand but at least èèyàn máa kàn fọkàn sí pé ó lọ ṣiṣẹ́ ni iṣẹ́ ló lọ ṣe kò sí nǹkan míì. ẹ sì lè ń gbọ́kàn kúrò ń bẹ̀ oṣù mẹ́fà oṣù mẹ́ta. ó ti ó lé lóṣù mẹ́fà náà ọdún ẹ̀ẹ̀kan tó máa lọ ní ọlọ́dún ní rẹpẹtẹ nìyẹn tó yẹ pé at least almost a year. ẹ sì ń communicate. à ń sọ̀rọ̀. owó ń délé. wọ́n fowó ránṣẹ́. Mm, owó lè máa délé but kò kò kò kò eh, kò dàbí pé àwọn ọmọ rí bàbá ìyàwó rí ọkọ kò dà bẹ́ẹ̀ ìṣe nígbà tí ọmọ wa last born yẹn ìgbà tí wọn máa délé ó ń sá ó ti wò last born pátápátá ah. ó ń sá <laughs> because kò dẹ̀ dá ojú bàbá mọ̀ mọ̀ because ìkókó ló wà tí bàbá ti lọ so close to èyí ẹ ọmọ fẹ́ pé èyí ẹ ni bàbá dé ọlẹ́sẹ̀ ó ti lélẹ̀ èyí ẹ because march ni so ending of march gangan ló dé ó ti lélẹ̀ èyí ẹ tí wọ́n dé so ọmọ yẹn gan kò mójú wọn bíi pé wọ́n sá kó tó jẹ́sẹ̀ wàá máa. ọkàn yín lè balẹ̀ pé ibi iṣẹ́ ni wọ́n lọ. ah tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn kàn máa fi ronú para ẹ̀ ni téèyàn bá ti fi ọkàn sí pé téèyàn bá fọkàn sí pé ah ó lè jọ́dọ̀ obìnrin kan ló máa wà ó lè dọ́jọ́ kinní kan ló máa wà èèyàn máa para ẹ̀ ni obìnrin tó bá dẹ̀ ti níṣẹ́ lọ́wọ́ ọkọ lọ́kọ ẹ̀ o bọ̀tí ìgbà tọ́kọ bá sílé àfọ àwọn ọmọ fi ṣọkọ tí ọlọ́run bá ti ṣe àwọn ọmọ fún ṣùgbọ́n tó bá bí yín léèrè pé báyìí bá lọ kó bá jẹ́ pé èèyàn máa tún ayé wá wípé ṣé ọkọ rẹ̀ ń tó tàn fẹ́ tó tàn tàn fẹ́ láyé tuntun míì tó ń bọ̀ kí lẹ sọ. mo bọ jẹ kí ṣùgbọ́n kọ mi. màá tún tún fẹ́. màá tún tún fẹ́. ẹni tó ń yàn ìwọ ìṣe ọmọ tó wà ìwọ ló fẹ́ da amárèjì mi. màá tún tún fẹ́ àmọ́ mo kàn máa make sure pé àwọn kankan àwọn ìwà kọ̀ọ̀kan máa kàn make pé ọkọ lóun bá mi yọ ó máa tuntun fẹ́. iṣẹ́ wo lẹ́yìn gan ṣe. ah i'm an actress then àtúntà eh, wears ọkùnrin obìnrin ọmọdé kitchen utensils àṣẹ gbogbo ẹ̀ papọ̀ àwọn àmọ́ ó lè lè fún àwọn tí wọ́n jẹ́ bí ìyàwó fún eléré fíìmù ni àbò lórin. Ah, ẹ̀yin màámi ẹ̀yin àǹtí mi mo mọ̀ wípé um, kò kò kò easy àmọ́ ọlọ́run á jẹ́ kó easy fún wa ṣẹ̀rí gbogbo alamọ̀ bí gbogbo àwọn even àwọn tí wọn kì í ṣe eléré orí ìtàgé tí wọn dẹ̀ kì í ṣe olórin gan àwọn tí wọn unknown tí wọn ò ní fèsì níta tó ń ṣe star wọ́n ń ṣe gbogbo oríṣiríṣi o sùúrù sùúrù àti àdúrà òun ni ká rárá máa ní ká dẹ̀ máa gbà kọ́ kó fún wa sí mọ̀ ní sọ́jú bẹ́ẹ̀ lọ because mo mọ̀ pé àmúyẹ àwọn èèyàn ni wọ́n ní challenges rẹpẹtẹ nílé pẹ̀lú nípa pípé wọ́n fẹ́ ẹni tó ní face star challenges rẹpẹtẹ ló wà níbẹ̀ nǹkan tí èmi ń fèsì bí ó lè má tẹ̀yìn ń fèsì lè jù yẹn lọ bẹ́ẹ̀ kẹ̀yìn tèmi fèsì lè wàá padà wàá ju ìyẹn lọ but ẹ já ṣe sùúrù ẹ já fọkàn sí pé ó máa dà ọlọ́run á bá wa yí wọn lọ́kọ̀ padà. ọkàn tán ni. Ah. ẹ kí lọkọ mi ṣe tẹ́lẹ̀ sọkọ mi ṣe tán ló fàdé. zigzag <laughs> ni. <laughs> àwọn pípọ̀ yóò bẹ̀rẹ̀ pé èèyàn yẹn ṣe ṣìnà ṣe ayé ṣìnà yọ báyìí. Hmm, ọkùnrin wo ni ó gbé obìnrin kan ní ìsìn rẹ̀ obìnrin ó jẹ bẹbẹ súpù pléètì mẹ́rin kó mu bí tààtù mẹ́fà kó á wọnú rúùmù kó tún lòún ṣe píríọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí ayé ọ̀tẹ̀ ẹ̀yọ rárá ni àbá wọn ò bìlífù pàwọn ò lọ ṣe sínú àmì náà ni ohun tí mo gbé dání lẹ́ẹ̀ka kìíní ti bí ọtí kọ́ bẹ́ẹ̀sì ti àyà nínú máa ṣe mí mm. wọ́n wá ní kí n máa ní bá ti mú yọ̀ọ́ jẹ́ ká àyà gbóná ìdílé máa fẹ́ máa pòfò ló ọ̀tẹ̀ bàbá lásìkò wẹ́líwẹ́lí. Hmm. ń kọrin tó ń ṣe tíátà wa náà. irú ni mo lẹ́ ń kọ́ wa. gospel. gospel ṣé ti ṣe àwọn singles àbáwọn. àtọ mi ò tí ṣe ní album. a ní recording studio. tẹ bá gbà wá láàyè. ẹ ti lè wá kọrin. kò sí wàhálà amàrètí yín. ẹ màrètí wọn ṣe bó onígbèmí àmà fọ́ọ̀sì kọ nílé kan ọgbọ́n rẹ̀ káà náà kọ tiwọn tí wọ́n máa kọ àwọn ah, kí ló dé tá à ń ṣojú ojú ṣáájú torí torí pé òtún pé wọ́n ń dáná lọ́wọ́ àná. ẹ kàn fún wa ní ọkàn o. títí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí mi lọ́dọ̀ rẹ èmi tí mi ò ní nǹkan kan rí èmi tó mú látinú ìyẹ̀pẹ̀ tó gbé mi debi mo de títí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Mm, wọ́n gbé dénú ọ̀dọ̀ mi ń bí títí lọ́pẹ́ ṣé ẹ nígbà wọ àwọn orin wọn yẹn ló ní mí nì. ẹ ti rí nǹkan tí mò ń sọ àkìdí ọjọ́ kò pọ̀ ẹ máa rẹ́rìn-ín ni. wọ́n bá jẹ́ fàgẹ́rẹ́sà ni wọ́n fẹ́ wọlé wàrú bì èrò títí lọ́pẹ́ mi lọ́dọ̀ àbí lọ́dọ̀ láńkó títí lọ́pẹ́ mi lọ́dọ̀ láńkó. ẹ ẹ fọgẹ́rẹ́sà nìyí sáà ẹ tẹ́lẹ̀ ńgbà kan ńgbà kan sí mo ẹ mo sáà fún. ẹ sọ pé ńgbà tẹ fẹ́ wọn. mo ń kiri ọsàn ẹ tí ń nì. ẹ̀yin lẹ pọ̀ wọn báyìí náà. mo pọ̀ gan ni o. ẹ pọ̀ bẹ́ẹ̀ ṣé kò bẹ́ẹ̀. Ọlọ́run ẹ mo pọ̀. ẹyẹ yọ mi ìyàwó ni ọlá rẹ o láńkó wáìfì ni ẹ ti láńkó wáìfì ni social media wọn ni. kó tó di ká bá káàdì ètò ńlẹ̀ ẹ jẹ́ àṣẹ báyìí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn olólùfẹ́ ìkànnì yorùbá gidi tv tó jẹ́ pé ní gbogbo ìgbà àwọn tá a bá ti gbé wá síwájú wọn wọ́n máa ń bọ̀ wá fòfẹ́ tẹ́wọ́ gbà á mm-hmm. eh, a ṣètò nídò ní níbi tá a ti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú wọn níbẹ̀ ni àwọn èèyàn kan ti ń pé ká tún gbé wọn wá ká tún gbé wọn padà wá àwọn fẹ́ gbó wọn àwọn fẹ́ kán tiẹ̀ tún bá wọn sọ̀rọ̀ èèyàn lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n o kì í wá ṣe lẹ́ẹ̀kan ṣoṣo sí i torí ó ṣeé ṣe kẹ́ ẹ tún máa rí wọn lórí àwọn nǹkan míì àwọn ètò míì tí ó ṣeéṣe kó dìde ní ìkànnì Yorùbá Gidi TV láìpẹ́ mm. bákan náà làwọn kan pé ẹ mi ò jẹ́ kó farabalẹ̀ pé àkànnàmọ́ mi a jẹ́ pé ṣùgbọ́n fún ẹni tí ẹ̀ ń béèrè fún àkànnàmọ́ wọn tẹni ó ṣàwòyìn dandan láti sọpọ́tì Princess Lanko ọmọọba Dubai ẹ jẹ́ kí wọ́n màá ní kí wọ́n fẹnu ara wọn pé kọ́lọ̀ ní ẹ lè rántí. àkànnàmọ́ seven zero. account number yìí mm-hmm. ṣe lè rántí. nọ́mbà màmá mi gan ẹ mọ nọ́mbà ìyàwó mi mọ lórí account number First Bank three one one seven seven two five nine one four lẹ́jìbí lójú òru mọ́ mọ́ Adéọlá Kazeem. First Bank three one one seven seven two five nine one four gbogbo ẹ̀yin tẹ́ ń fojú yín wò mí báyìí ojú yín ò ní fọ́ o ẹnìkan ò ní í ṣàánú kó mọ̀ra àánú gbà o gbogbo ẹ̀yin tẹ́ fún mi lówó ojú òní ah mo mọ̀ dúpẹ́ fún ara mi ni mo pe fájúgbà pé tọ̀ ètò lè tu ẹ ìjọ olóyà ni ọ̀rọ̀ kìíní ìyẹnjú sí láti ilé yáṣe ọ̀bẹ ọ̀sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá fún mi ń gbà náà ikú òjijì ò ní pọ̀ mọ́ yín lọ́wọ́ ayé yín ò ní dojúrú ẹ̀ ní délé bòkú ọmọ ẹ̀yin náà sì lè kú báyìí ẹ̀yin tẹ́ fún mi ń gbà náà tọ̀ bóyá akẹ́kọ̀ọ́ ti ṣàtọ̀ bọ́ sí ìlú lè báyìí náà o gbọ́májẹ̀ ò lè lọ́dọ̀ yín ẹjọ́ àkáì nọ́mbà nu ẹjọ́ ẹjọ́ ẹ wo kìíní kó tó tóbi tó báyìí ah, ah. ẹjọ́ ẹjẹ́ ń bọ̀ adúgbò pẹ̀lú gbogbo ẹ̀yin olólùfẹ́ kan ní Yorùbá TV kí ló ń tó fà á tí mo tún fi béèrè fún àkànnà nọ́mbà yín ni pé hmm. àwọn olólùfẹ́ ìkànnì wa kan pé jẹ́ ká máa fún wa lọ́ máa pín àkànnà nọ́mbà wọn síbẹ̀ mo ní wọn béèrè owó ọlọ́run gbó wọn láṣìírí wọ́n wá ṣàlàyé nǹkan kan hmm. wọ́n ní kò yẹ kó jẹ́ pé ìgbà tí àwọn tó ń dẹ̀rìn pẹ̀kẹ́ àwọn tó jẹ́ tó múnú àwọn dùn táwọn ń wò sínú àwọn fi ń dùn tí ò já wọn lápá tẹ́ńṣán kò yẹ kó jẹ́ pé ìgbà tí wọ́n bá ní tírú àwọn tó ń jẹ́ òṣèré orí ìtàgé bá ní ìṣòro ló yẹ ká máa wò kó yẹ ká ṣe wọ́n lóore hmm. kò dìgbà tán bá sọ pé ẹ̀ sì ní níṣòro tí ó ju ẹ̀mí yín lọ lágbára lọ́wọ́ náà àṣírí yín ò ní tú bí sẹ́mbò yóò máa bò náà ni ìyẹn ló wá jẹ́ pé pé bí n bá ti ní ìfọ̀rọ̀jẹ̀wọ̀ pẹ̀lú àwọn òṣèré olórin àbónítíátà máa máa jẹ́ kí wọ́n ó kọ pé àká nọmba wọn nítorí àwọn olólùfẹ́ wa kan tó máa ń béèrè fún bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀yin tó jẹ́ pé ẹ jẹ́ onínúure tínú yín máa ń dùn sí àwọn tí wọ́n ń dẹ̀rín pẹ̀kẹ́ wa yìí ẹ̀ẹ̀ni ẹ̀rọ ohun ìbànújẹ́ láì àti láìláì títí ìgbà míì tí a mọ̀ pàdé ẹ má bínú olóòtú mo fẹ́ pe àkíyèsí àwọn aráalé sí nǹkan kan because ẹnìkan pè wá pé wọ́n ní wọ́n rí picture láńkó tí wọ́n kọ RIP. wọ́n ṣàfihàn mi lánàá. láńkó òkú o láńkó wà. ẹ láǹfààní àti rí fídíò táwọn kan ṣe tí wọ́n kọ RIP sí picture yìí. ààrẹ obìnrin kan ló kọ ṣọ́ọ̀tì tó wá fi hàn mí pé ìjọ tó ń rí òun wò mí lókè mò ń receive call lọ́wọ́ wọn á ní à ah. wọ́n á wò pé ẹni á ló kú rèé o tún receive call èmi ò kú kàkà o wèrè ni wọ́n bí wọ́n ṣe ń ṣe nu a òní ẹ̀ṣẹ̀ tí bùkún mi ná ni wọ́n ṣe gbá bí wọ́n ṣe ń ṣe nìyẹn ṣùgbọ́n ẹ má ẹ̀ka ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa ríra apá ìṣe nǹkan rẹ̀ láńkó ra mọ́tò láńkó ṣe ra lé ni láńkó ṣe ṣe bá wọn rí yẹn ibi tán location tí wọ́n gbọ́rùn mi sókè báyìí tí wọ́n rí àgbẹ̀ wọn bá mi kun mékọ́ọ̀pù tẹ́mi dijú pé kí nígbà fi nu ojú ní abá kan. <laughs> <laughs> rip agbára ọlọ́run ẹnìkan kan ní wa nke ní kú ikú kìí ta lójú na àwọn ò ní kú kú kàkà bí ó ṣe yíyẹ ẹ̀yin ò kú gbogbo àtàwọn bí ikú kankan ò pa wá o ò ní délé ọmọ ẹni tó náà kú ṣùgbọ́n máa nígbà bá wo orú mi ṣùṣù tẹ́ nǹkan ara ẹ̀ pì kí mo tí ì jẹ́ nù gbà inú ayé náà bọ́ọ̀lọ́ àdó ti gbogbo ikú òní pa wọn o bó ṣe máa rí nìyẹn. ẹ̀yin tẹ̀ ń kó ara ẹ̀ pì ẹ jáwọ́ o kì í ṣe nǹkan rẹ tó yẹ láti máa kọ ó burú jáì ó tako làákàyè. ó tako o. ọlákúnlé fásùgbà ló kọ mi lónìí àwa ṣàbẹ̀wò sí bàbá àti màmá láńkó ọmọ bá dùbà <laughs> yìí. títí gàrí ìsára pàdé ọlọ́run sì dáadáa. tọ́tọ̀tọ̀ tọ́tọ̀tọ̀ top farm fruits àwọn ohun